kí wọn. ẹ káàárọ̀ sá o ẹ káàárọ̀ mà ṣáà jí dáadáa ṣáà sùn dáadáa ẹ̀yin mọ́mì tẹ́ bá ń wò wá ti jí dáàdì ẹ̀yin dáàdì náà tẹ́ ń wò wá ti jí mọ́mì ṣe ti já àwọn ọmọ yín torí ó ṣe kókó láti máa gbọ́ ẹ̀kọ́ àràárọ̀ yìí mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sá ẹ káàbọ̀ mà. center aláríta gbọ́ lọ́jọ́ ìyàwó ẹ wá kó wá gbọ́rọ̀ bóyá ìyàwó ẹ máa kọ̀ ẹ́ láàárọ̀ yóò tí ì mọ̀ kí ìyàwó ẹ wá gbọ́ nǹkan irú ọkùnrin méje tí obìnrin gbọ́dọ̀ fẹ́ bó bá fẹ́ ò láyọ̀ ọkùnrin méje eight type of man that woman cannot marry you want to gbọ́ láàárọ̀ yìí adama hmm, ka odò ifá láàárọ̀ yìí náà hmm, ìdí ni ẹ dábìrì pé mo ètè mo ètè mo ètè mo ètè mo mo <laughs> ìdí ni ẹtẹ́rí pé mo ti bẹ̀rẹ̀ program láàárọ̀ yìí hmm, a máa ka odò ifá a dẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ mẹ́jọ irú ọkùnrin mẹ́jọ tóbìnrin gbọ́dọ̀ fẹ́ bó o fẹ́ o ní wàá ní problems á ní o ní wà happy nínú wedding ẹ̀ lọ pé ìyàwó ẹ wá kó wá gbọ́rọ̀ bóyá ìmọ̀ akọ̀ ẹ sílẹ̀ láàárọ̀ yóò tí ì mọ̀. ọ̀fẹ́ bùnmi jẹ. lọ pé àbúrò ẹ wá tó tí màá rì kó wá gbọ́ irú ọkùnrin méje tí kò gbọdọ̀ fẹ́ bó o fẹ́ wà ní problem kò sí bó ṣe lówó tó o máa ní problem. gbèsè òkè àbójú kúrò bẹ́ẹ̀ lọ pé àbúrò ẹ wá o lọ pé àbúrò obìnrin wá ọ̀rọ̀ tààrọ̀ ya àwọn obìnrin ló bá wí. holy holy center gbọ́ mi gbọ́ mi mo ń lọ sínú program direct ni kò sí sẹ́rìn kò sáyè kò sáyè sẹpẹtẹ́rì mi ò ráyè mi ò ráyè sẹ́rìn láàárọ̀ yìí go straight to the point gbọ́ obìnrin ọkùnrin méje tí ò gbọ́dọ̀ fẹ́ tó bá wọn kò fẹ́ láyọ̀ ọkùnrin àkọ́kọ́ obìnrin kò gbọ́dọ̀ fẹ́ ọkùnrin tí ìserere rẹ ìserere rẹ bá ń bí nínú pẹ̀lú àlàyé ni o ọkùnrin tó ní o fẹ́ ralẹ̀ tó ní òun ò tí ralẹ̀ pé o ò lè ralẹ̀ o ò gbọ́dọ̀ fẹ́ ọkùnrin tó ní o fẹ́ ra mọ́tò tó nítorí pé òun ò tí ì rà wípé ò lè ra mọ́tò yẹn ò gbọ́dọ̀ fẹ́ bó o ti fẹ́ filẹ̀ àjẹ́ bẹ́ẹ̀ o máa ba ìgbésí ayé ẹ jẹ́ kì í sọkùnrin gidi ọkùnrin rédèrèdè ni ọkùnrin tó sọ pé o fẹ́ kọ́lé tó sọ pé torí pé òun ò tí ì kọ́ pé ò gbọ́dọ̀ kọ́lé yẹn fi ọkùnrin yẹn sílẹ̀ ọba Solomoni ló sọ bẹ́ẹ̀ àjẹ́ bẹ́ẹ̀ o máa ba ayé ẹ jẹ́ bó o bá padà fi agídí kọ́ ilé yẹn o máa rán assassin sí ẹ o máa pa ẹ́ dànù tí o bá rán assassin sí ẹ aṣọ oògùn apá ẹ̀ dànù nọ́mbà one nìyẹn o gbọ́dọ̀ fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ tó bá ti fẹ́ kó filẹ̀ nọ́mbà two o gbọ́dọ̀ fẹ́ ọkùnrin tó bá ń mu igbó tàbí sìgá hmm. ìdí tó níbi ìfẹ́ ni wípé onígbó àti onísìgá wọn kì í rálá ẹnu yes ìwọ tó dẹ̀ jẹ́ obìnrin tí onígbó bá ń dún ẹ̀ka polisi ga tó bá jáde lọ ó máa dàbí ìgbà tó yẹ pé ìgbẹ́ wà lára ẹ̀ torí àwọn aláàánú tó yẹ kó ṣàánú fún ẹ tó bá ti gbóòórùn yìí tó bá ti gbọ́ ẹ̀mí sí igbó yẹn wọ́n máa sá fún ẹ torí àwọn alábara méjì àwọn alábara méjì wọn kì í gbóòórùn igbó wọn kì í gbóòórùn sìgá irú ọkùnrin bẹ́ẹ̀ ó sì lè endure ṣùgbọ́n gbìyànjú kó wàásù fún ọkùnrin pé kó má mú mọ́ torí ìwà tọkùnrin yẹn ẹ̀ lè rálá ẹnu ọkùnrin tó bá ti mú gbó bàbá mu sìgá àwa náà ti farí o ṣùgbọ́n wàá sùn fún ọkùnrin wípé kó má ṣe mọ́ tó bá sì ń ṣe ẹ̀yìn méjì àti rálá inú yan wọ́lọ́ ló wà. nọmba tírì o gbọ́dọ̀ fẹ́ ọkùnrin tó bá ń fi ẹ gba star lójú àlè ẹ̀. bóyá ó ń befriend ọkùnrin kan lọ́nà ó wá rí obìnrin míì ó wá fẹ́ gba star lójú ẹ̀ ó gbọ́dọ̀ fẹ́ràn ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó bá fẹ́ràn ọkùnrin bẹ́ẹ̀ yẹn wọlé ó lè nà ẹ́ torí ti obìnrin míì tó bá fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ wọlé ó lè pa ẹ́ torí ti obìnrin míì níta tó bá ti fẹ́ràn ọkùnrin bẹ́ẹ̀ lè dànù má fẹ́ mọ́ obìnrin tó bá fẹ́ láyọ̀ ni mo ń bá wí o tó bá fẹ́ láyọ̀ ní relationship ẹ ìwọ lọ̀rọ̀ ẹ ń bá wí nọmba four o gbọ́dọ̀ fẹ́ ọkùnrin ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tí wọ́n máa rojọ́ kiri títì orí kan tíyàwó mi ṣe fún mi orí kan tíyàwó mi ṣe fún mi orí kan tíyàwó ṣe fún mi wọ́n máa gbé e láyé lọ́wọ́ ni kò sí ìkọ́tà lè ṣe wọ́n máa bà ilé yẹn jẹ́ torí alọ́rojọ́ arojọ́ ẹ̀ fóso arojọ́ akóbá ẹ̀ akóbá ara ẹ̀ má fẹ́ ọkùnrin tó bá ti jẹ́ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ má fẹ́. number five ó gbúdọ̀ fẹ́ ọkùnrin tó máa kọ́kọ́ gba àṣẹ lọ́wọ́ bàbá ẹ̀ tàbí ìyá ẹ̀ kó tún ṣe ohunkóhun nínú relationship ẹ̀yin méjì. ọba Solomon ló sọ bẹ́ẹ̀ pé kó má fẹ́rẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ yẹn ọkùnrin tó jẹ́ wípé kó tún ṣe kan fún ẹ kàbí kó tún ṣe kó fara ẹ tó máa kọ́ pé màmá ẹ kàbí bàbá ẹ wípé dáàdì mi èmi àti àwọn ìmọ̀fẹ́ ṣe kan báyìí ṣe ká ṣe kàbí ká má ṣe má fẹ́rẹ̀ ọkùnrin bẹ́ẹ̀. tó bá fẹ́rẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ yẹn ẹ lè láyọ̀ number seven. nọmba six o gbúdọ̀ fẹ́ ọkùnrin tó bá ti ní ọ̀rẹ́ púpọ̀ tó bá ti ń kó ọ̀rẹ́ tó pọ̀ jù o gbọ́dọ̀ fẹ́ àwọn ọ̀rẹ́ yẹn ló máa lé ẹ kó nínú lílé ọkùnrin yẹn ọkùnrin tó bá ti ní ọ̀rẹ́ tó pọ̀ má fẹ́ tí o bá ti lè reduce àwọn ọ̀rẹ́ yẹn kàbí kó má tiẹ̀ lọ́rẹ̀ẹ́ wọn rárá má fẹ́. number seven. Number seven ó oh, gbúdọ̀ fẹ́ ọkùnrin tó máa gbọ̀n dóòbò tàbí tó bá sọ fún pé kò sáàyè tó máa sunkún. ó rírú ẹ̀rí o fẹ́ ọkùnrin tó máa ń gbọ̀n tó bá ti rí oògùn tára ẹ̀ máa gbọ̀n kàbí ìjọ tó bá sọ wípé kò sáàyè tó ọmọ ké torí tòbò má fẹ́ irú ọkùnrin yẹn á àbúrò ẹ á ìyá ẹ irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ó lè dú ọ̀dù torí ti òbò that kind of man can do anything because of sex because of obos. ọkùnrin tó bá ti ń gbọ̀n dóòbò kàbí tó sọ fún lẹ́nu wípé kò sáàyè pé ó rẹ̀ tó bá ń sunkún má fẹ́rẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ ó máa pa yí ẹjọ́ máa pa ẹ́ dànù. torí pé irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ yẹn ó lè pa ẹ́ torí pé ó gbà kóun ó the last one ó gbúdọ̀ fẹ́ ọkùnrin tára ẹ̀ bá gbóná jù wo lè fẹ́ ọkùnrin tára ẹ̀ bá gbóná o ṣùgbọ́n o gbọ́dọ̀ fẹ́ ọkùnrin tára ẹ̀ bá ti gbóná jù gbogbo aláìnú ẹ ló máa lé lọ pátá tó bá ti rí wípé o ti ba yí ẹ jẹ́ wá lé ẹ dànù that is it. ìwọ obìnrin tí o fẹ́ ní ayọ̀ nínú relationship ẹ òun ló ní ọ̀rọ̀ mẹ́jọ yìí o tó bá fẹ́ ọkùnrin tára bá gbóná jù tó bá pa á para o ò lè rà láàánú gbogbo àwọn aláàánú ló máa lé sá fún ẹ àbá bísínẹ́sì ẹ jẹ́ ìyẹn ò kì í ṣe ìfẹ́ ogun ni èpè ni ègún ni. àwọn ọkùnrin méje tí eh, ọkùnrin mẹ́jọ tí ọkùnrin obìnrin gbọ́dọ̀ fẹ́ ni bó fẹ́ wọn wàá ní problem láyé àti lọ́run ṣùgbọ́n àwọn ilé tó ṣe tó ṣe manage ọkùnrin tó bá mu igbó tó bá mu sìgá tó bá ti rẹ́dà ti fi sílẹ̀ ó lè fẹ́. ọkùnrin tó bá ń fi ẹgbàá star lójú àlè ó léwu sí ìyẹn léwu gan-an ọkùnrin ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tó bá lè ronú padà ṣùgbọ́n tí ò bá ronú padà tó bá lọ fẹ́ wà ní problem o tó yẹ gbogbo ìdílé ẹ gbogbo ìdílé ẹ ló máa rò káàkiri tó bá dé bus stop àròjọ ìyàwó ẹ tó délé àròjọ ìyàwó ẹ tó déta àròjọ ìyàwó ẹ tó dáhùn fámìlì àròjọ ìyàwó ẹ irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá fẹ́ ọ ló máa bà ìgbésí ayé ẹ jẹ́ ẹ lè ní ayọ̀ nídìílé náà ọkùnrin méje tí obìnrin gbọ́dọ̀ fẹ́ nìyẹn ọkùnrin mẹ́jọ tí obìnrin gbọ́dọ̀ fẹ́ nìyẹn tí wọ́n bá ṣetán láti ronú pọ̀ àdá that is it ta ló ní ìbéèrè lórí ẹ̀kọ́ tí mo lórí àwọn nǹkan tí mo sọ yìí kàbí ara ẹni tó fẹ́ tako ọ̀rọ̀ tí mo sọ yìí kó mú evidence ẹ̀ jáde àwọn nǹkan tí àwa ti rí nínú ayé tí ẹ mọ̀ pé àwa la ṣe fún àwọn obìnrin àwọn ọkùnrin eh, àwọn experience tá a ti ní wọn ní nǹkan tá a kà ní bíbélì nǹkan tá a kà nínú koran ní nǹkan tá a kà nínú odù ifá òun la kó pọ̀ sójú kan tí a fi ń kọ́ yín yìí sùtà ló ní bèrè nínú àwọn ọ̀rọ̀ mẹ́jẹ̀jọ tí mo kọ́ ilẹ̀ yìí obìnrin tó bá fẹ́ tó bá lọ́pọ̀ lọ́sẹ̀ wọn máa kọ́ ọkọ mẹ́jọ yìí sílẹ̀ ṣùgbọ́n ìwọ tó bá ti kọ́ tó bá ti lọ ráàlú wàá jìyà kú gbèrègede nílé ọkọ ni kò sí bọ́ọ̀kọ́ ẹsẹ̀ lè lówó tó owó kọ́ ni owó ò fa happiness nínú ìdílé o iṣẹ́ owó ọ̀tọ̀ ni. how you create your family that is how you meet happiness it's not by prayer prayer is a prayer ọ̀tọ̀ iṣẹ́ owó ọ̀tọ̀ ni bó ṣe ṣe ìdílé ẹ ó wà lọ́wọ́ ẹ̀mí àtiwọ́ ó ní àti fi hàn ọmọ ènìyàn ohun tí olúwa rẹ béèrè lọ́wọ́ rẹ bó bá dẹ̀ wọ́n ẹ̀pẹ̀ kó wá sí tara kò kan lọ́hùn wá jẹ ìyà wá jẹ wéyà. ṣé kò sẹ́ tó ní ìbéèrè mo ti ń lọ nìyẹn o mi ò ráyè o mo fẹ́ lọ ka odò ifá o tí o bá sẹ́ tó ní odò ifá wa tààrọ̀ ẹ̀ la máa rí nínú one fifty eight odù one fifty eight page six eighty tí àkúrẹ́ sọ wípé ọ̀sàbàrà ọ̀sàbàrà hmm, ọ̀sàbàrà kíni. Mm ewé ọ̀sàbàrà ọ̀sàbàrà ìparipà wàá máa sọ pé ìparipà odù kìí ṣe ìpamọ́lẹ̀ ìparipà odù. ẹ̀yin obìnrin ẹ ṣí àfidíò yìí o ẹ̀yin ọkùnrin má ṣe òtòrí àṣírí ẹ máa tú ẹ̀yin obìnrin tẹ bá ti rí fídíò yìí kẹ́ máa ṣe ẹ̀ tẹ́ fi ran obìnrin mi lọ tó ẹ̀sẹ̀ fẹ́ ní ọkọ kò sí àǹfààní kankan nínú relationship tí kò sí ayọ̀ ńbẹ̀ sex is nothing happiness is the major things in marriage happiness ayọ̀ ìdùnnú. E ìdí tá a fi ń ṣe márìjì nìyẹn kò dá kí ọkùnrin náà dálé kan máa gbé ẹ jẹ́ ká ṣe olùrànlọ́wọ́ bíi titi rẹ̀ fún tó wọn máa pa láyọ̀ kì í ṣe tó wọn máa pa lẹ́kùn no kó wọn bá dálé kan wà nínú ọgbà náà nígbà tó wàá fẹ́yàwó sílé wo dé láti ibi iṣẹ́ ìwọ àti ọkọ ẹ ìwọ àti ọkọ ẹ ẹ ò sọ̀rọ̀ síra ọkọ lọ tẹ fóònù tiẹ̀ ìyàwó náà lọ tẹ fóònù tiẹ̀ ìyàwó wa gbé fóònù alẹ́ ẹ̀ ló bá ń sọ̀rọ̀ yẹn ó fẹ́ fi jẹ́ kí ara ọkọ̀ ọmọ gbóná hello dear ẹ pẹ̀lẹ́ báwo ni ṣé o ti délé àwọn ọmọ ẹ kọ́ sí àlàáfíà ni bó ṣe kíìsì mi lánàá yẹn ti pọ̀ jù wọ́n máa kíìsì mi bẹ́ẹ̀ máa o ọkọ náà wá tún gbé fóònù tiẹ̀ hello baby báwo ni ṣé wàá pa ṣé ò bínú pé owó tí mo fún ẹ lánàá yẹn kó kéré jù pẹ̀lẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ah ẹran tó wà nínú òbò ẹ̀yẹn ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ah mo láìkẹ́ gan mo láìkẹ́ oh, when mm, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé um, mi ò ní lè jáde lálẹ́ bọ̀ tó bá máa di láàárọ̀ la. Mm, ọ̀dọ̀ ẹni máa fẹ́ sùn sí mm, ọ̀dọ̀ ẹni máa fẹ́ sùn sí àwọn méjì wá sọra wọn di wèrè nínú ilé that is a marriage ẹ ẹ̀dẹ̀ fìrà yín sílẹ̀ kónú káàkó máa lọ tiẹ̀ is it by force all of you two of you you are mad if you know that relationship does not pay you that is the reason why I like America for that they are doing business uh, relationship uh, contract relationship ẹ jẹ́ ká jọ wúra wa fún one year tí ó bá ti pé kóníkà kó máa lọ relationship is not what you can manage relationship yìí ṣe ló dàbí táyà mọ́tò ẹ tó fẹ́ lọ sí Kútọ́nù tó fẹ́ manage táyà mọ́tò lọ wo ti mọ̀ pé wàá tán bù lọ́nà wo gbọ́dọ̀ jẹ́ kí táyà ẹsẹ̀ kó ṣá prapra kó ṣá propra kó ṣá prepre tó bá tẹ̀ náà lọ nínú mọ́tò mọ́tò á balance happiness in marriage is like a fuel in a car you cannot manage fuel you cannot manage fuel in your car you will not oh, le o le débi kankan relationship kọjá àkàtà ìwọ̀n manage i don manage relationship no i ready to marry one million before i get my own wife yes Bef before I get my own happiness what what do you marriage for? wo marry odidọdún odidọdún mẹ́fà tó ti marry ẹkún ni lójoojúmọ́ ẹkún ni bí o bá sunkún wà á máa ké wà á ronú irú irú relationship wo nìyẹn wọ́n wá sọ fún ẹ pé kó máa ní sùúrù kó máa da kí ló fẹ́ kó lè dà tí ó fẹ́ lọ fa ẹ̀jẹ̀ ọkùnrin ẹgbẹ́ ni sùúrù tó lè ní ní relationship ni wípé tí ẹ ò bá ní owó tí ọkùnrin yẹn tó ń fún ẹ ní dùnú wò lè ní sùúrù ṣùgbọ́n obìnrin bà á nínú jẹ́ ọkùnrin bà á nínú jẹ́ ẹ̀tú lówó bó o ní sùúrù sùúrù yẹn ló máa pa tí ẹ bá lówó ẹjọ ní sùúrù fúnra yín ó ẹ ò lówó ọkọ tó wá sílé ó tún lọ mọ tí yóò gbárí olùwọ́nkan òpó náà níta ní bàbá ìyá alágbájá sílẹ̀ kò mọ̀ pé òpó náà lòun kan rò pé òun ti dẹnu ọ̀nà ilé òun kò síwìn ọkùnrin fi ọkùnrin sílẹ̀ kó lọ fẹ́ yàwó míì tójú ẹ̀ bá ká tó bá rẹ́ni sí oúnjẹ fún orí àpé fi ọkùnrin sílẹ̀ kó lọ fọ́kọ míì. wọ́n ní ìyá ọmọ ló ń jẹ wàá kú dànù ọmọ ẹ̀ máa jayé ẹni tó bímọ léni tó kú léni ọmọ ẹ̀ jayé lọ́kùtò ìtọ́mọ tó bá fẹ́ kókó ẹ̀ kókó orí ẹ̀ má kótó ìtọ́mọ I don't I cannot die because of anybody I will die for myself I can only die because of word of God. I cannot die because of wife. I cannot die because of ọmọ. I do what I have power. I don't by force myself to do anything bí ọmọ mi lọ sí skul tí mi ní owó mi lè lọ yáwó tó pé fẹ́ sanwó skul ọmọ no ilé tí bá di lágbára ni máa ṣe i believe in ibi tí bá máa dé láyé ni máa dé ibi tọ́mọ mi bá máa dé ni máa dé bóun kó rán ọmọ lọ sí Gabon tí ò bá ní ṣoríire kò ní ṣoríire bóun kó rán ọmọ lọ sí London tí ò bá ní ṣàánú ẹ kò ní ṣàánú ẹ nǹkan tí agbára ẹ bá ti gbé. O ní kó máa ṣe má kú tó tènìyàn. káwọn family káwọn family ìyàwó mi lè láìkì mi wọ́n ní grandpa wọn kan kú wọ́n bu one hundred thousand fún mi mi ò dẹ̀ ní fifty thousand ẹ wá gbọ́mọ yín o mi ò lówó ti fẹ́ dá. I don't have money ìkọ̀ tó bá wọn lẹ́nu kó fẹ́nu ẹ̀ sọ kò kàn mí. ọkọ ọmọ wọn grandpa èèyàn kan ti kú ní family ìyàwó ẹ báyìí o a ti bu one hundred thousand fún yín o ìyá bàbá mi ò ní owó o ẹ wá gbọmọ yín o. tí n bá ní màá ṣe o tí n bá ní mi ò lè para mi mi ò dẹ̀ lè lọ yáwó tó pé wọ́n fẹ́ sòkú. So tí o bá ti ní tí o bá ti lè ní gbogbo àwọn protocol yẹn ọkàn á balẹ̀ wàá gbégbé ayé àlàáfíyà káwọn ẹ ẹ kíyàwó mi má bàa rẹ̀ rìn láàrin fámìlì ó lọ yáwó orí ẹ burú ó síwìn ẹ má padà rẹ̀yìn ni ìgbà tó ní gbèsè bá wá sí gbèsè ẹ òkú kan ti jẹrà nísàlẹ̀ o yáwó kó lè kó fi sí bísíǹnẹ̀sì fún ìyàwó ẹ o lọ yá owó pé ẹ fẹ́ sìnkú àgbà kan ní fámìlì ó sì rè ó síwìn. ìyàwó ẹ̀ ò níṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n kó ba lè níyì láàrin ẹbí o lọ ń yáwó òfin lọ́sẹ̀ tó kú o lọ ń yáwó òfin lọ́sẹ̀ tó kú bàbá ìyàwó ẹ̀ ń sì rì bàbá ìyàwó ti kú ní bẹ́ẹ̀ ni kò dẹ̀ sówó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kan igi mọ́ igi kẹgbẹ́ bàbá ìyàwó sínú ihò kó máa lọ títí ẹ̀ mi ò lè lọ yáwó bàbá tèmi ni mo pè bó kú bí bàbá mi kú bíbí bá ti ní owó nǹkan tó bá ti bá òun la máa ṣe mi ò lè lọ yáwó tó gbó fẹ́ sòkú. inú bíbélì láti rí inú bíbélì láti kà ẹ jẹ́ kí àwọn òkú kó máa ṣe kí ni kó máa sin ara wọn ẹlòmíì lọ jẹ gbèsè jọ pé kó lè mọ̀ wípé ah! bàbá ìbímọ ó sì rì bó o ti ṣètò kú tán ó kun ìwà tẹ́lẹ̀ da ìwà máa ṣe burúkú kiri títì wọn ní sèpò owó wà lọ́wọ́ ẹ̀ ló fi ṣe tòkú bàbá olè rálá ẹnu ayé yóò bí ọgbọ́n o ọlọ́gbọ́n ló lólé ayé tó ń gbádùn o òmùgọ̀ ó máa ṣiṣẹ́ kú ni a fi ìṣẹ́ fún àwọn aláìgbọ́n kó máa kójọ fún àwọn olódodo a òkun yẹn yẹ òkun yẹn yẹ òkun yẹn yẹ òkun yẹn yẹ gan a wọ́n náwó wọ́n nára after seven days ìyá alágbájá owó wa la wá gbà ó sì rì pẹ̀lú òkú orí burúkú tó ṣe bàbá yẹn gan lè rọrùn wọ̀. ṣe rí ìyá ibi tó wà lóòdó state yẹn mo máa ń sọ̀rọ̀ kan fún tí bá ti lọ sóòdó state yémi gbọ́ o bó bá kú tó bá bá owó lọ́wọ́ mi máa wá tí ò bá bá owó lọ́wọ́ mi mi ò ní wá. bọ̀ lélẹ̀ tó wà láyé yìí ẹ ìkọ́dé bá ti ní màmá fún ẹ kó máa jẹ mo ti sìnkú ẹ nìyẹn o tó bá kú tó bá bá owó lọ́wọ́ mi màá wá màá wá dára bí ọmọ bí ò bá owó lọ́wọ́ mi tí bá gbọ́ pé okú báyìí màá fi nọ́mbà yín sí blacklist ni àwọn tó pè màá fi nọ́mbà wọn sí blacklist. I, I don't I don't by force myself to do anything in this life. I do what I have power to do. That's me that is why i'm happy all the time i don send wetin you can talk kò síbi bí kò síbi tí bíbélì ti sọ wípé ó yá nǹkan tá a bá yà ò gbé ó yá lọ́yàwó fi ṣe bíbélì níbi tó tún níbi tí wọn ka tún bíbélì dé ó ní ògbọ́dọ̀ solígbọ̀wọ́ fún èèyàn ó ní tó bá solígbọ̀wọ́ fún èèyàn ó ní àfi ara ẹ̀ sọ́fà ọ̀rẹ́ mi ni o lọ dúró fún ah! wàá jẹ burúkú ìyà ọlọ́run ní dá sí i àìgbọ́n ló ń dà yín láàmú nǹkan tẹ̀yìn ń kà sí kan gidi yẹn níwájú ọlọ́run kan rádaràda ni wo sòkú bàbá ilẹ̀ mìtìtì rádaràda ni kò jẹ́ kò jẹ́ kankan níwájú ọlọ́run nǹkan tó jẹ́ kankan níwájú ọlọ́run ni pé tí bàbá ẹ bá wà láyé tọ́jú ẹ̀ fún lóúnjẹ lásìkò jẹ́ kó jẹ lásìkò jẹ́ kó mu lásìkò tó bá ní owó mọ́tò rà á fún kó máa wá kiri tó bá kú kọ́ igi mọ́ igi kó gbé sínú ìhò kó máa lọ gbósì orí burúkú tẹ́ ń rà kiri kán ló máa jẹ́ kòkòrò ló máa jẹ́ owó tẹ́ kẹ́ fi bọ́ àwọn tálákà ẹ̀ lọ wéèsì ẹ̀ dànù àwọn aláìlọ́pọlọ aláìní ronaraga látíà ẹlòmíì fẹ́ wọ ọ̀run tẹ́lẹ̀ sẹ́ẹ̀rí pósí orí burúkú tẹ́ máa ń rà yẹn ní òní wọ ọ̀run bẹ́ẹ̀ ni torí pé kí ni owó tó yẹ pósí ẹlòmíì wà pósí tó fi owó tó fi ra pósí wọ fifty million naira ẹ mọ iye tálákà tó máa bọ́ ni tí òkú bá ti kú nǹkan ẹyọ kan tí wọ́n fi respect àwọn mùsùlùmí nìyẹn. àwa christian láyé àdìdìrìn jù láyé àwọn christian mi ò sọ pé àwa ẹ̀yin christian lè yá àdìdìrìn jù fi hundred million lè máa ra pósí ẹ tí nkì ni nǹkan tí kòkòrò fẹ́ lọ jẹ nǹkan tí kan fẹ́ lọ jẹ ẹ gbá igi mọ́gi ẹ lọ six by six ẹ gbá mọ́ra ẹ gbé sí ẹ ṣe kọ́tẹ́ fẹ́ ṣe kó dúkà kó máa lọ lé ẹ̀. àwọn owó yẹn lọ fi bá àwọn tálákà àwọn tó ìwà láyé tó ìnídìí owó yẹn fún wọn. ọlọ́run máa jẹ́ kẹ́ rẹ́ ní báyìí sọ kí ló dé bá dẹ́bi ń ṣe afẹ́ ayé níbo ló wà nínú bíbélì wípé wọ́n sì rapó sí olówó iyebíye fi sí èèyàn kan níbo ló wà nínú bíbélì ìgbà tó máa wú egungun ìgbà tó máa wú egungun egungun Joseph kò nílẹ̀ jìbìtì níbo náà gbé sí pósí olódò ìdẹ. ẹ̀yin tó jọ pé lójú ẹ ò fi ríran ẹ ní imú ẹ fi gbóòórùn ẹ létí ẹ fi gbọ́rọ̀ òsínwé ọmọ òun ló lọ ń jí gbèsè tó yẹ kó fẹ́ sòkú ìyá òun ló lọ ń jẹ gbèsè tó yẹ kó fẹ́ sòkú bàbá òsínwé ọmọ ìyá jẹ ajẹ ẹlẹ́dàá bíbélì sọ wípé ẹ jẹ́ kí àwọn òkú kó máa ṣe kí ni kó máa sin ara wọn tẹ̀lé mi kó máa tẹ̀lé mi lẹ́yìn téèyàn bá kú ó ti kú báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni that's very good ẹ lágbájá ló wà lọ́wọ́ ẹ ó ní twenty thousand èlé ló wà lọ́wọ́ ó ní thirty thousand olówó wà lọ́wọ́ ó ní five thousand okay èlé náà thirty six by six mẹ́fà pé lẹ́ mara ẹgbà mọ́ra ẹgbẹ́ sínú ẹ ẹgbẹ́ sínú ìwò parí nìyẹn pàtí wèrè tẹ́ máa ṣe lẹ́yìn òkú yẹn orí burúkú ló bá yín ẹ̀ ń sí ìrì ta ló rán yín ní gbogbo yẹn wọ́n máa tún ṣe pati náà tán wọ́n á tún kó sínú àìsàn owó tó yẹ kó ná mọ́ ẹ lójú wọ́n ná mọ́ ẹ lójú ó ní ayé ń si ayé máa si ẹ pa ni torí orí ẹ burú o mọ nǹkan tó ń si téèyàn bá ti kú ẹgbẹ́ sínú ìhòòhò máa lọ. sínú fẹfẹ gbìn yẹn yẹn. Wòdìlà wòdìlà. Ya sára. Oye sit down kọ́ bá wọn yìí máa dùn. Káàjẹ́ pàá jẹ. Oya pick the bible. Pick it. jẹ́ kí n bọ́ pọ́ oyà báìbù mi ì sọ pé ó ti gbàjẹ́ láti Ondo state mi ì sọ pé ó ti gbàjẹ́ àwọn ìkálẹ̀ wọ́n fojú iná òkè ìjọba bá ti lọ sí Ondo state mi ìgbé yín lọ mọ́ èmi nìkan ló fẹ́ máa lọ wọ́n ti fọ́mọ yín lájẹ́ olóyà báìbù ẹ rí wọ́n ti lájẹ́ ẹ lábẹ́ báìbù yẹn kó máa kà á bí báìbù yẹn. Hmm. orí apé èmi máa èmi máa fi ẹgba yọ àjẹ tó wà láyà ẹ dànù ah. tí bá tún fẹ́ gba yọ máa tún fún ẹ lọ́fà máa tún yọ títí àjẹ inú ẹ máa fi fò dànù lọ́ọ̀bì sí i olóyà báyìí ìwọ́jọ́ ọmọ kékeré <laughs> ó mà sí o jẹ́ kí n gbọ́ hẹ́hẹ́hẹ́ sínú nǹkan tí mo ṣe níbí I don't tolerate rubbish ẹ pẹ̀lẹ́ o beautiful baby ẹ má na beautiful baby làwọn ọmọ yẹn fi ń ya aṣẹ́wó kiri yẹn ẹ má na beautiful baby ní ní àwọn ọmọ ní àwọn ọmọ fi ń gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ìdí kiri títì tí o bá ti kọ́ wọn láti kékeré báyìí wọ́n bá ti lẹ́yìn àlàyà bó bá ń kọ́ wọn ìṣe ni àwọn ènìyàn máa sọ fún yín wípé ìṣe ló máa lọ purọ́ fún ẹ pé bàbá wọn fẹ́ dóhun pé bàbá ti bàbá wọn ti le jù táàbù tá a lè kọ́ rèé ọmọ náà yọ báìbù wò sọ pé ó ń ṣeré <laughs> màá forí ẹ dólẹ̀ wọ́n lọ ya báìbù ah, bíbélì ìwé ayérayé ta ni lè rídìí rẹ̀ yàgì tó rí kó tún ṣe irú ẹ̀ mọ́ ìyá ló lè má bá ṣe rádaràda kì í ṣe mí. àwọn advice fẹ́ fún yín láàárọ̀ yìí nìyẹn bó báwọn ẹ kó máa sòkú ẹ lọ ìwọ ló mọ̀. ṣùgbọ́n àwọn ẹ kó lọ́ọ́ máa sòkú ẹ kó lọ́ọ́ máa yáwó kó máa fi sòkú ìwọ ló dẹ̀ mọ́ ẹ gbọ́n láìpẹ́ yìí wò ó jẹ́ ká ka bíbélì ẹ jẹ́ ká ka odi fa one fifty eight kí ló wí. ọ̀sàbàrà. ọ̀sàbàrà. ẹsẹ̀ kìíní ọ̀sàbàrà ó ń rin bàrà òjò bàràbàrà ní fòrùwọ̀lú. ìyá abigail ti sáwó jìnnà òjò bàràbàrà ló ń sáwó wọ̀lú. Adifa fún àlù tí yóò dáfá nù. ìwọ ọkùnrin gbọ́ mi tó bá ń bá ọmọ ẹ wí lọ́wọ́ tí ìyá ẹ bá ti dáhùn sí ilé obìnrin dànù obìnrin ò sí wí ni. kó tún lè to ilé ẹ ojú ẹ máa ń le kò sọ́mọ tí ò fẹ́ ya wèrè ìwọ ló máa sọ pé o gbà kò sóbìnrin tó fẹ́ sí ìrì ìwọ ló máa sọ pé o gbà kò sí ọkùnrin tó fẹ́ sínwín ìwọ ló máa sọ wípé ìwọ tolerate nonsense sẹ́rí gbogbo wa ya wa kọ́ra wa láyé ni especially ọkùnrin àtobìnrin tó bá jẹ́ pé ọmọ mi ń ṣe ó sì máa pariwo wọn ò bí re tí bá nà ẹ́ ò gbọ́dọ̀ ké <laughs> protocol pọ̀ tí bá tún nà ẹ́ tán ò gbọ́dọ̀ ké ò gbọ́dọ̀ disturb mi díẹ̀ lẹ́kùn ẹni nǹkan tó pè ní action nìyẹn kìí ṣe ẹnu lásán o láṣẹ lórí ọmọ ẹ o láṣẹ lórí ayé ẹ o sọ pé o fẹ́ jọba ẹ lórí ẹ burú báwo ni o fẹ́ control ìlú mi ò lè jọba ìlú kí pe àwọn aráàlú mi kó sọ pé wọ́n wá wọ́n ní ọba Solomoni pé àwọn aráàlú wọn ní wọ́n wá màá ní kó lọ máàkì ilé tí wọ́n ti wá yẹn màá fún gbogbo wọn lọ́fà lórí màá sọ ìtumọ̀ ọba fún wọn. ìjọ mi ìjọba gbọ́ pé ọba Solomoni pé wọ́n máa sá eré kí náà pè ní ọba ọba tó jẹ tẹnu ọ̀kálù mi ò ní kúkú ju ọba mọ́ kò sí ọmọ ìjọ mi tí mo lè sọ pé ó yá ẹ̀dá ẹ sọ fún wọn pé ọba ta ló fẹ́ kó pè wọ́n wọ́n máa sáré débí ni nǹkan tó ń pè ní olórí ìjọ nìyẹn kì í ṣe ẹnu kì í ṣe owó. Mo ń na ọmọ it's okay wo ah, ni fẹ́ kú mi ò kí lè tẹ́ ní ọmọ o. ẹnu mo fi máa ń bá èèyàn sọ̀rọ̀ ẹnu tó bá rí pé mo na ọmọ ọmọ ẹ ti kọjá ayé ẹ gan mi ò kí tètè náà èèyàn ṣùgbọ́n ó lọ ya báìbù ìwé mímọ́ mo lè wọ́n ẹ mọ́lẹ̀ bó ṣe wà ní sí tẹ́sítì ni èṣù ló fẹ́ gba ọ̀dọ̀ ẹ̀wọ̀ mi lára èmi kò mi ò ní gbà fèsù èṣù ya wèrè gan kò síbi tẹ́sítì ò lè gbà wọlé ó lè gbàdọ̀ ìyàwó ẹ wọlé ó lè gbàdọ̀ ọmọ ẹ wọlé ó lè gba ọ̀dọ̀ ẹ̀wọ̀ fúnra ẹ wọlé ìwọ ò ní gbà fún ó yá ya èṣù ló sọ fún pé ó yá ya bíbélì yẹn káwọ́ kọ́ ló fẹ́ sí wàá lọ sọ fún èṣù yìí pé bàbá yẹn ya wèrè gan o má tó náà mi níṣẹ́ wèrè mọ́ o ṣé bíbélì ẹ̀ ní ọkà yìí máa ranjú mọ́ bíbélì ẹ̀ má wò mí káyà ká ọ̀bàrà ká odù ifá lọ mi ò ráyè. àṣẹ pípa. yes. alùtífá sọ̀rọ̀ báyìí. mi ò kọ́kọ́ kọ́kọ́ kí odù ifá yẹn látòkè. ẹsẹ̀ kìíní. ọ̀sàbàrà. ọ̀sàbàrà. orin bàrà. orin bàrà òjò bàràbàrà ní forúwọ̀lú. òjò bàràbàrà ní forúwọ̀lú. adífá fún àlú. adífá fún àlú. tí yóò da fánù. tí yóò da fánù. Hmm. ẹ wá gbọ́ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì kàwé àlùtí ifá ń sọ báyìí. àlùtí ifá ń sọ báyìí. ọmọ babaláwo ni. ọmọ babaláwo ni. ó sì kọ́ ifá. ó kọ́ ifá. ó mọ̀ ọ́. ó mọ̀ ọ̀pẹ̀lẹ̀ ó mọ̀ ifá. lójijì ni ó sọ pé òun kò ṣe. lójijì ó ní ní báyìí òun ti donígbàgbọ́ òdodo gbóhùn òdẹ̀ ṣe ifá mọ́ ó ní òun yóò da ikin fá òun sómi. ó lóun fẹ́ da ikin fá òun sómi ó wá lọ béèrè pé. ó wá lọ béèrè wípé. bí òun kò bá sin ifá mọ́. tí òun bá wá sin ifá yẹn mọ́. ṣé ikú kò lè torí rẹ̀ pa òun. ṣé ikú kò lè pa òun wọ́n ní kí ó tọ́jú eku méjì. wọ́n ní kó tọ́jú eku méjì. ẹja méjì. ẹja méjì. obìdìyẹ méjì. obìdìyẹ méjì. àtìgbà méjì ọ̀kẹ́. àtìgbà méjì ọ̀kẹ́ dúró. ibi tíṣẹ́ wà nìyẹn níbo ni ìgbà méjì ọ̀kẹ́ wà àfi máàkì síbẹ̀. Kasi á síwájú kí google explain lẹ́ẹ̀kan náà. kà á síwájú. àti gba ìgbà méjì ọ̀kẹ́ kí ó bá máa ṣòfò nǹkan ìní rẹ̀. kó má bàa ṣòfò nǹkan ìní rẹ̀. bí ó ṣe dìde lọ́dọ̀ babaláwo yìí. bó ṣe dìde lọ́dọ̀ babaláwo. láìpẹ́. láìpẹ́ babaláwo yìí inú odò ni ó da ikínfà rẹ̀ sí. inú odò ló lọ da ikínfà rẹ̀ sí. ni ó bá bẹ̀rẹ̀ sí í kọ́ èdè elédè. ló bá bẹ̀rẹ̀ sí lọ ń kọ́ èdè elédè bẹ̀rẹ̀ sí lọ ń kọ́ báyìbù tẹ́ lọ ń kọ́ kùránì láìpẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ kú ọmọ ẹ̀ kú ìyàwó rẹ̀ kú ìyàwó rẹ̀ kú gbogbo nǹkan gbogbo nǹkan rẹ̀ dínkù gbogbo nǹkan rẹ̀ dínkù ó bẹ̀rẹ̀ sí í yin awo ó bẹ̀rẹ̀ sí í yin awo ó bẹ̀rẹ̀ sí í yin awo sẹ́yìn ó ní bẹ́ẹ̀ ni awo òun ṣẹnu rere kífá ó ní bẹ́ẹ̀ ni awo màá sọ fún un tẹ́lẹ̀ pé ọ̀sàrà ọ̀sàrà ọ̀sàbàrà ọ̀sàbàrà orìnbàrà orìnbàrà òjò bàràbàrà ní fòrúwọ̀lú òjò bàràbàrà ní fòrúwọ̀lú. adífá fún àlú adífá fún àlú yóò da fánù tó lọ da ifá holy center kí ló túmọ̀ ọ̀rọ̀ náà nǹkan <clears throat> tó kà yóò wé ni bíbélì ẹ̀sìn àtọ̀húnrìn wa ni. Quran ẹ̀sìn àtọ̀húnrìn wa ni odù ifá òun ni ẹ̀sìn bàbá ẹ̀ òun lẹ̀sìn bàbá mi tó bá ti jẹ́ ọmọ Áfíríkà orílẹ̀-èdè wo náà ti bọ òrìṣà lẹ́nìí kò sí ní gbogbo abẹ́ ọ̀run ṣùgbọ́n wọ́n bọ́ sódì torí pé wọ́n mọ̀ ń pa ẹ̀ nǹkan tó ń gbà lọ́wọ́ àwọn bàbá wa náà lọ́ ń lọ́hùn-ún. ike ifá òun ni bíbélì òun ni odù ifá yìí àárín yẹn mo fẹ́ ṣàlàyé fún yín kó lè yé yín ìwọ tó gbé odù ifá tó lọ gbé sẹ́gbẹ̀ kan tó lọ gbé òráyè ká tó lọ ka bíbélì tó lọ ka kòríàn wo ti fọwọ́ sí júwe lé bàbá wo máa ní pọ́blẹ́mù láìpẹ́. tí òyìnbó eh, ṣé o ìkọ́ tẹ́ ẹ sọ fún mi sí ni pé tóyìnbó bá wá sí nàìjíríà ẹ ò níṣẹ̀sì mọ́ tí àwọn lárúbáwá tí wọn bá gbé kò náà níwá ẹ ò níṣẹ̀sì mọ́ àbí. kí ló ń sọ àwọn arábí gan ẹ ń sí èrè ni ẹ̀yin ọmọ áfíríkà ẹ ń sí èrè ni ẹ ò ni ṣèbí ìjọ kan ní àwọn òyìnbó jókòó tó ń bíbélì jáde ṣèbíjọ́ kan ní àwọn lárúbáwá jẹ́wọ́ tó kírètì koran ẹ wá fi ìkan bàǹtàbàǹtà yìí sílẹ̀ ìkan bàǹtàbàǹtà ìkan bàǹtàbàǹtà ìkan tó kún níwájú tó kún lẹ́yìn ṣé bíbélì ẹ tó lè ẹ wá fi sílẹ̀ ẹ wá lọ ń ṣe ẹ̀sìn gbájú ẹ̀ kiri ẹ̀sìn ẹ̀sìn gbájú ẹ̀ ẹ̀sìn tó ti gbà bòdì àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọ́n ti gbà bòdì ẹ̀sìn àbáláyé eléyìí gan wọ́n ti gbàbọ̀dì ṣùgbọ́n ìwọ tó bá ti gbé kíní ìdání tó bá ti kà tó bá ti yí ẹ ò ní gbàbọ̀dì. lọ́ka kémi lọ́ka káwá pera wa jọ òkè báwo la ṣe lè modernize ẹ̀sìn yìí tó máa tó máa wúlò fún onílé tó máa wúlò fún àlejò ló yẹ káwá ṣe báyìí ní mo lọ sí sọ́jí kan lọ́jọ́ mẹ́ta mo gbé odò ifá yìí lọ alàgbà yẹn fẹ́ sọ ọ́ rà ẹ́ tí bá gbọ́ pọ́ á fún ẹ lọ́fà lórí ó sì rì o mọ̀ pé o mọ̀ pé babaláwo ni mi kó tó pè mí wá sí ṣọ́ọ̀ṣì ẹ̀ mi sọ fún ẹ ni ṣé mi sọ fún ẹ pé mo ti dolúwo má pè mí wá tí wàá dé mọ̀ pé kí n má gbódù ifá wá o odù ifá lèmi ń wàásù ní ṣọ́ọ̀ṣì báyìí o mò ń wàásù oṣù ifá mò ń wàásù odù mò ń wàásù odù ifá mò ń wàásù koran mò ń wàásù bíbélì kí ló ṣe kí ló lè kí ni wọ́n kọ síbí ìwé mímọ́ kí ni wọ́n kọ sẹ́yìn báìbù ẹ̀ ìwé mímọ́ kí ni wọ́n kọ sẹ́yìn koran ìwé are you mad nǹkan tó ṣe é ló ṣe àwọn ìjọba nàìjíríà tó ń fi pa gbogbo àgbo wa tó pàtì tó lọ gbé fasin orí burúkú wá sí nàìjíríà níbi káwọn máa gba abẹ́rẹ́ wèrè káwọn máa gba abẹ́rẹ́ fasin eh, abẹ́rẹ́ kòrónà orí wọn burú ṣé kò sí oògùn kòrónà ní nàìjíríà ni ẹ wá kébi fún yín lóògùn kòrónà tẹ́ ẹ bá mọ̀ oògùn oògùn kìíní tí mo júwe ẹ̀yin tẹ́ wà ní òyìnbó ẹ̀yin tẹ́ wà ní òyìnbó tí mo ti kó iṣẹ́ wá fún oògùn oògùn kìíní oògùn kìíní kọ́ oògùn abèrè tí mo júwe fún yín ẹ lọ lò fún àwọn kòrónà ẹ lọ lò fún àwọn tó wà ní kòrónà tí o bá ti kí ọ àwọn tó ní kòrónà tẹ́ mọ̀ pé wọ́n ní kòrónà ẹ lọ lo oògùn tẹ́mi kó wá sínú òyìnbó ẹ lọ kò lọ ẹ lọ lò fún wọn ẹ fọwọ́ sí ju ilé bàbá yín ẹ ń yọ̀ gbogbo ìkẹlẹ̀ ń sawo gbogbo ìkẹlẹ̀ lọ sí kọ́nà tẹ lọ lo àgbo gbogbo ilẹ̀ lọ sí kọ́nà tẹ lọ bá babaláwo ẹ̀ ń sì rì. odìfà yìí ṣiṣẹ́ fún ẹ̀sìn odìfà yìí bá ẹni tó fẹ́ fi ìyàwó ẹ̀ sílẹ̀ wí ìyàwó tó jẹ́ wípé wàá pè lọ́wọ́ kan dá ẹ lóhùn ìyàwó tó jẹ́ wípé ó ń bá ń jíròrò bó ayé ẹ̀ máa ṣe da wo torí ti pé ìyàwó yẹn ó ti sanra jù wọ́n ló fẹ́ lè dànù wàá fẹ́ kú. tóbìnrin ò bá sẹ́ tó bá lè dànù iná jú ẹ àwọn òsínwé lọ́wọ́ bá pàdé. obìnrin tó bá dá ìmọ̀ràn ìgbésí ayé ẹ̀ bá yẹ̀ máa ṣe da tó fi ẹlọ́kọ̀ balẹ̀ tó sọ pé kò sí tó understand wo nítorí pé ó ti sanra jù wo ló fẹ́ le ah ikú pa ó ní serú ẹ̀ mọ́. ọkọ tó yẹ pé ó tọ́jú ẹ tó yẹ pé tó bá bèrè gbá ti fún ẹ tó bèrè àwọ̀ tó kọ́ ẹ lójú tó kọ́ ẹ nímú wo nítorí pé kò kàwé ó wà ní trait wo ló fẹ́ lè dànù holy wo ti kú ò ní serú ẹ̀ mọ́ ò ní báyìí ọkùnrin bẹ́ẹ̀ pàdé ọkùnrin tó máa nà ẹ́ lójú tó máa nà ẹ́ lẹ́nu ló máa bá pàdé ó sì rì. ní báyìí kí lè túmọ̀ wọ́n ní kó wá ẹja méjì kí lè túmọ̀ ẹja méjì ìyàwó ẹ̀yin ò gbọ́dọ̀ fílẹ̀ náà sọ o òbí dìé méjì tọ́jú ìyàwó ẹ kó tọ́jú ọmọ kó tọ́jú ìyá àtìyàwó ẹ òbí adìẹ méjì àti igba méjì ọ̀kẹ́ kó jẹ́ kí ìfẹ́ tó wà láàrin ìyàwó ẹ kó ṣe kí ni kó ní agbára gan kó ní agbára. kí o má bàa ṣòfò ìkan ẹ̀ní rẹ. gbogbo àwọn kìrìsìtẹ́nì gbogbo àwọn mùsùlùmí nígbà tó bá díjú tó talẹ̀ máa lọ bá àwọn babaláwo àwọn kìrìsìtẹ́nì kan àwọn kìrìsìtẹ́nì kan gan wọ́n tún wá fi ń dára wípé wá wá wá má rò pé bá mú ka bíbélì o a máa yọ ti bíbélì kúrò màá padà sílé wàá mọ̀ pé ọmọ ìrágbìjí ni mí wàá mọ̀ pé ọmọ ìjẹ̀bú ni mí wàá mọ̀ pé ọmọ ìkálẹ̀ ni mí ìwọ máa yẹn kẹ́ ló dẹ̀ ń sí ẹ̀sìn pretender ó ń sí ìrì so wọ́n náà mọ̀ pé ọmọ ìlú ibi tó wà ibẹ̀ lágbára wà tó dẹ̀ gbé báìbù dání tó dẹ̀ fi bojú ó ń sí ìrì ọlọ́run ṣẹ̀ṣẹ̀ àbòsí ni ó dùn ifá fún ẹ láì kó so oògùn tó bá lè fi dáàbò bo ara ẹ atọ́ ẹ bó ṣe máa ṣègbè sí ayé ẹ ní rere atọ́ ẹ nǹkan tó Elédùmarè fẹ́ nǹkan tó Elédùmarè ò fẹ́ kò ní sí àbòsí láyé kó fàyè bá bòsí kò dẹ̀ ní sọ fún ẹ pé kó lọ máa forí balẹ̀ fún igi àtọ̀pẹ̀ kò ní sọ fún ẹ pé kó lọ máa kó ìkín sínú ilé kó sọ pé o gba ifá ifá ẹ rè o dùn ifá yìí ní kó lọ rà tó bá wọn kó fẹ́ gba ifá. kí ló di ifá náà kọ́ wa ọgbọ́n tí ó wà nínú ọgbọ́n tí. gbóhùn sókè o. ọgbọ́n tí odi ifá kọ́ wa odi ifá yìí kọ́ wa pé kí a má ṣe jẹ́ kí ẹlẹ́sìn àjòjì ó tàn wá jẹ. ẹ má jẹ́ kí ẹlẹ́sìn àjòjì ó tàn yín jẹ má jẹ́ kí obìnrin mi tàn ẹ́ jẹ má jẹ́ kọ́kùnrin mi tàn ẹ́ jẹ ẹlẹ́sìn àjèjì má yẹ kó fẹ́ ẹ̀sìn àjèjì má yẹ kó fi gba ẹ̀sìn tiyín lọ́wọ́ yín ẹ̀yin ó máa má jẹ́ kí ẹlẹ́sìn àjèjì kó tàn ẹ́ jẹ kàwé. ènìyàn tó bá ní òun kò sin bàbá òun. ẹni tó bá sọ pé òun ò sin bàbá tòun ẹni ẹlẹ́ni tí kò tó bàbá rẹ̀ ni yóò sìn. ẹni tó bá ti tó bàbá ẹni ló padà sìn tẹ́nìyàn bá kọ ẹ̀sìn bàbá rẹ̀ sílẹ̀. tẹ́nìyàn bá kọ ẹ̀sìn bàbá ẹ̀ sílẹ̀. tí ó sì ń ti bàbá oníbàbá. tó bá bẹ̀ sí lọ sí ẹ̀sìn bàbá oníbàbá. àwọn tó ní bàbá yìí yóò sọ fún pé. àwọn tó bá ní bàbá náà máa pìtàn fún ẹ lọ́la. kò sí ìdààmú tó bá irú ẹni bẹ́ẹ̀ tí kò bá ìran àwọn rí. kàá òun náà kò sì lè jà òun náà kò sì lè jà wọ́n níyàn. yìí kọ́ni bá ti sọ fẹ́ ló máa gbọ́ torí ò pa ẹ̀. nítorí kò mọ ìtàn wọn tẹ́lẹ̀. torí ò ìdíjì ibi orísun ìtàn wọn gbogbo ìkàn rí báìbù ni ẹ mọ ibi tó rí ẹ mọ ibi tí bíbélì ti wá. dúró ẹ kò gbọ́ pé ọlọ́run mí sí àwọn sixty six wọ́n kọ bíbélì ẹ kò gbọ́ pé ọlọ́run sọ àlùkùránù fún ànábì muhammadu ìkọ́tẹ̀kùn mọ nìyẹn so ọlọ́run ráyà ti máa sọ kúránì kiri títì ó sọ ó sọ kalẹ̀ látọ̀run pẹ̀lẹ́ o kínní ọlọ́run ò sọ new testament kalẹ̀ fún jésù àwọn onírọ́ rádaràda ọlọ́run sọ àlùkùránì fún muhammadu ní ìmọ̀dún tí muhammadu dé ìgbà tí muhammadu dé ọlọ́run ọlọ́run ọlọ́run ò farahàn àwọn ènìyàn bíi ti tẹ́lẹ̀ mọ́ ní ìgbà ayé Mósè lọ́lọ́ máa ń farahàn ènìyàn nígbà tó fẹ́ farahàn Mósè inú iná ló ti farahàn ní ìgbà tí Jésù dé bíbélì gan sọ pé Ọlọ́run farahàn Jésù Ọlọ́run sọ àlùkòrán ọ̀nà fún Muhammad kẹ́ máa purọ́ orí burúkú jọ sílẹ̀ ó sọ̀kalẹ̀ kọ́ ó jù látọ̀run sílẹ̀ ni. odù ifá olólọ́sọ̀kalẹ̀ ìka ni ìka ọwọ ni kì í ṣèdè ìlú bàbá èèyàn kankan ìka gbogbo ẹ̀ka ni wọ́n ní láti kọ́ sí ó bẹ nísìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí títí ayé àìnípẹ̀kun ìka ni kì í ṣèdè bàbá èèyàn kì í ṣèdè Lárúbáwá kì í ṣèdè ibo kì í ṣèdè Ghana nǹkan tí Ọlọ́run kọ síbí nísìnyí ni wípé kí Ghana kó wá kó wá túmọ̀ kíní kó kọ́ lédi ẹ̀ lọ kí Ìgbò kó wá kó wá túmọ̀ kíní kó kọ́ lédi ẹ̀ lọ kí Lárúbáwá kó wá kó wá kọ́ kíní kó kọ́ lédi kó wá túmọ̀ ẹ̀ lédi tiẹ̀ lọ ṣùgbọ́n àwọn Yorùbá ló sọ kalẹ̀ fún ẹ̀sìn ìjọ adúláwọ̀ ló fún àwa la ní ọ̀ríjìnà lọ́wọ́ àwọn photostat ni Quran photostat ni bíbélì gbogbo ẹni mo fi sọ ọ̀ríjìnà rèé i'm talking you are talking èmi mo ka mẹ́yẹ̀ta gbogbo ẹ̀yin tẹ́ ń takò mí yẹn ẹ ò ka gbogbo ọkọ̀ tó wà ní kìkùrán ni ẹ ò mọ̀ àwọn ọkọ̀ táwọn afá yín bá ti ń wàásù fún yín lẹ́ máa ń gbé sọ́pọ̀ ọlọ́tẹ́ máa fi ń takò èmi ìdí nìyẹn tí mi fi máa bá yín sọ̀rọ̀ tó rọ́pọ̀ lọ yín lò àwa ka kùrán àká bíbélì ó yé wa mi ò ka mi ò ka koran léde lárúbáwá èdè yorùbá tó yé mi yẹn àwọn òsínwìn àfáà yẹn máa sọ fún ẹ wípé ẹ kò pé wọn ò interpret dáadáa wọn sì rì ṣe bí bàbá yín ló ṣe koran jáde tẹ́ fi mọ̀ pé kò pé tẹ́ fi mọ̀ pé wọn ò interpret dáadáa mi ìmọ̀ ọdún tí bàbá alákó bàbá yẹn délé ayé tó fi mọ̀ pé wọn ò interpret koran kan dáadáa wọn ò interpret kan dáadáa bọ́n bastard. tó bá pẹ́ gan ẹ máa sọ pé wọn ò interpret òdì ifá dáadáa. <laughs> àwọn òsínwó ènìyàn tó bá ti ń sọ̀rọ̀ lọ tó bá ti bá àkọ́tọ́ ìtọ́jọ́ wọn ní má dá wọn lóhùn wọn ní interpret tó ń fi Quran pé kò pé àwọn asiri tí ò bá fúnra lọ ka Quran kó ka odù ifá wọ́n máa gbá ẹ pa ni ẹ̀sìn àjèjì ní ká máa ṣe kiri ìgbà tí mo lọ fídíò ṣọ́ọ̀ṣì tí mo kọ́ lánàá ṣe mo sọ fún yín wípé èmi kọ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn Ọ̀rúnmìlà tó mú wá látọ̀run lèmi fẹ́ dá sílẹ̀ o tí bá ti bá ọkọ lè tán ìlérí Ọlọ́run ti ṣẹ wípé ọba Solomoni ló kọ́ ló kọ́ ilé fún Olúwa ẹ̀yin ọmọ ìjọ mo ti parí ṣọ́ọ̀ṣì ẹ ti kó nílé ọ̀pá oníbẹ̀rẹ̀ ní náà mo fẹ́ tẹ̀síwájú hmm, ilé ilé ilé bóun kí kọ́ ṣọ́ọ̀ṣì hundred kì í ṣe ilé mi ilé Ọlọ́run ni bọ̀ lẹ́yìn eléyìí lè ti fẹ́ kọ́ ẹ̀sìn Ọ̀rúnmìlà ni ẹ̀sìn odù Ifá ni màá máa ka bíbélì níbẹ̀ màá máa ka koran níbẹ̀ màá máa ka odù Ifá níbẹ̀ bọ̀t ìlànà ìlànà tí ó wà nínú odù Ifá la fẹ́ máa tẹ̀lé níbẹ̀ kì í ṣe ìlànà ní bíbélì kì í ṣe ìlànà ní koran no ìlànà inú odù Ifá yìí torí ìyẹn ló píọ̀ odù Ifá sọ fún ẹ pé lọ́ọ́ máa so oògùn ṣùgbọ́n má ṣèbàjẹ́ gbogbo nǹkan tó bá lè ṣe tó lè fi dira alámùrè odò Ifá sọ pé kó ṣe ṣùgbọ́n nínú bíbélì wọ́n ní ká má ṣe àwọn pásítọ̀ ìdẹ́gbẹ̀yìn lọ ṣe ìjọ pretender nìyẹn àwọn àfáà sọ pé kó má ṣe oògùn wọ́n dẹ̀ gbẹ̀yìn lọ ṣe ìjọ pretender ni no God does not pretend ẹ̀sìn eléyìí fàyè gbà kó fẹ́ àwọn tó bá wù ẹ́ tó agbára ẹ̀ bá ti gbé kò ní sọ pé kó fẹ́yàwó kan relationship is determination nǹkan tó bá ti wù ẹ́ bó bá wù ẹ́ o lè fẹ́ mẹ́wàá tó bá wù ẹ́ o lè má fẹ́yàwó rárá tó bá wù ẹ́ o lè fẹ́ yọkan má gbà kẹ́nìkan anybody control ẹ lórí relationship ìwọ ló máa wú ara ẹ tó bá ti mọ̀ wípé agbára agbára ìyàwó kan ló gbé wípé súnẹ́súnẹ́ ló lè ṣe wípé òkè pẹ́ dà wípé o kóra oògùn bíi ti tèmi fẹ́ ìyàwó ẹyọ kan torí pé kí ni tó bá kó ìyàwó jọ àwọn ọkùnrin míì ló máa bá máa dó wọn wọ́n dẹ̀ máa pa á torí tó bá do ọkùnrin yẹn sọ pé ah olóburúkú lọkọ mi kò yẹ kò débi gbogbo ibi tó ń dé yìí kò débẹ̀ wá sóríire olóburúkú ẹbí tó wà sí sí lọ́ọ́ máa ranjú pọ́nrán tó máa gbóná ara okó ìdí ẹ̀kẹ́ kò dẹ̀jú báyìí lọ wọ́n máa padà pa á dànù ni obìnrin tó bá ti fẹ́ tó bá ti understand ẹ tó bá ti bá lè máa endure one one minute ẹ̀yìn ra dúró tì má sọ pé ó fẹ́ lálẹ́ bó lálẹ́ wọ́n máa pa á ṣùgbọ́n tó kó ẹ bá gùn mí ti sọ̀dọ̀ mi ẹ́ dáa tó bá wù ẹ́ tó bá dẹ̀ ti lówó tó fẹ́ fi bọ́ wọn tó bá dẹ̀ ti ní ọpọlọ tó lè fi káàmù wọn dáhùn tó wọn ní máa bára wọn jà kò sí àlè tó jà lórí ọ̀rọ̀ mi rí wọ́n dẹ̀ máa ọjọ́ sunday nígbà míì mẹ́rin máa ń pàdé ra wọn ní ṣọ́ọ̀ṣì márùn máa ń pàdé ra wọn ní ṣọ́ọ̀ṣì kí wọ́n dẹ̀ mọ̀ pé mo ń fẹ́ gbogbo wọn. tí bá tún dé ṣọ́ọ̀ṣì tí bá ṣẹ̀ṣin lọ́mọ tó wà náà sí wọn pé kí ayaba solomon ó ti dé eléyìí láti èkó lélẹ́yìí eléyìí láti abuja eléyìí láti kaduna eléyìí láti ilẹ̀ ibo wọ́n á tún kí wọn wọ́n á tún rẹ́rìn ni kì í ṣe pé kí wọ́n wá jáde kó wá lọ pera wọn sẹ́yìn àbí kó wá máa sakọ orí burúkú àbí kó máa gbúmọ́ fúnra wọn níbo tó bá ti mọ̀ pé o ní gbogbo action yẹn o gbọ́dọ̀ fẹ́ wọn ìyàwó kan tó fẹ́ tí apára ẹgbẹ́ yẹn ni kò fẹ́ tí mo fẹ́ gbogbo obìnrin tó wà ní nàìjíríà má control wọn gbogbo obìnrin àgbáyé ni kì fẹ́ action pọ̀ jù ah, tóyí máa ti sọ fún ẹ ìwọ tí bá rí pé o gbé mú o ò ní jẹ́ orúkọ yẹn mọ́ tó bá fẹ́ borúkọ mi jẹ́ o ò ní jẹ́ mọ́ màá rí yẹ̀ yí ẹ ní public. gbogbo ayé ló ti mọ̀ yín <laughs> ẹ̀yin mọ̀ tẹ́lẹ̀ irúfẹ́ ìwọ́sí tó kọ kíní ṣe ṣọ́ọ̀ṣì ló máa lọ tó bá lè lọ ṣọ́ọ̀ṣì wa máa lọ sí mosque púpọ̀ nínú àwọn pásítọ̀ òru náà fi ń wọ ọ̀dọ̀ àwọn babaláwo àwọn àfáà ńkọ́ àwọn olúwawo fúnra wọn tún gbá awo awo gan tún lọ bá awo pásítọ̀ lọ bá awo àfáà lọ bá awo gbogbo yín lẹ mọ̀ wípé ibẹ̀ lágbára wà ṣùgbọ́n ẹ ti mọ̀ pé tí gbogbo yín bá ṣẹ̀sìn yín àṣírí mọ́mọ́ tú ló fà tẹ̀fí sá fún tẹ̀fí bẹnu bàjẹ́ torí iṣẹ́ wọn yóò da ẹ̀sìn awo kẹ̀ kò gba ọ̀dàlẹ̀ láàyè èmi kẹ̀ láìpẹ́ láì ẹ máa gbọ́ ẹ máa gbúrò ẹ̀sìn ní gbogbo àgbáyé gbogbo ẹ̀sìn tẹ́ fún àwọn òyìnbó wọn máa kó dànù tọ̀dọ̀ mi náà máa gbà torí pé kí ni ẹ̀sìn ìdọ̀tí lẹ kó lé wọn lọ́wọ́ ká máa bọ́gi ká máa bọ̀ pẹ̀ no kò sí ní òdu ifá kò sáyè ká máa bọ̀gi ká máa bọ̀ pẹ̀ Elédùmarè nìkan fẹ́ máa bọ̀ ẹ má dẹ̀gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí wọ́n ti a ti dá program kan sílẹ̀ sí ṣọ́ọ̀ṣì mi níbí yìí o ìwọ tó bá fẹ́ ní ìmọ̀ nípa odù ifá every Friday la fi máa kọ́ àwọn ènìyàn báyìí bẹ́ẹ̀ ni tó bá wọn pé o fẹ́ kọ́ odù ifá o fẹ́ mọ ìtumọ̀ o fẹ́ mọ iwájú o fẹ́ mọ ẹ̀yìn ẹ̀ ẹ̀ wá a ti kan ṣọ́ọ̀ṣì ń sìn ìwọ tó bá rí ibi sùn sí wàá sí ṣọ́ọ̀ṣì ọ̀fẹ́ ni o mi ò kí gbowó lọ́wọ́ èèyàn o tó pé mo fẹ́ kọ́ ẹ lọ́rọ̀ Ọlọ́run o tí bá kọ́ yín tó tẹ bá ta mí lọ́rẹ̀ má gbà o ṣùgbọ́n ẹ mo fẹ́ kọ́ yín àfi tó bá ti dá skul ẹ̀ sílẹ̀ owó tó fi dá skul ẹ̀ máa san padà tó bá ti dá skul ẹ̀ sílẹ̀ máa san owó ṣùgbọ́n ilé tí mo ń ṣe nísọ̀sì mi yóò fẹ́ ni mo fi kọ́ àwọn ènìyàn tó bá fẹ́ mọ nǹkan tó pè ní odù ifá wá wá jọ ìní program yẹn ọjọ́ every Friday la fi ń ṣe Friday Friday every Friday wá kó wa kọ́ odù ifá ká fi àṣírí tó wà ní odù ifá hàn ẹ́ tó bá ti ní odù ifá tó bá ti ní ìmọ̀ ẹ̀ ò nídìí babaláwo mọ́ ò nídìí wòlíì mọ́ ò nídìí àfa wọ́n náà máa ṣiṣẹ́gun fún ara ẹ̀ wọ́n tún lè máa fi kíní yẹn kọ́ yẹn kó tó máa fi tú ẹlòmíì sílẹ̀ irú ìwọ pásítọ̀ tó sọ pé o kì í ríran iṣẹ́ ọ̀tọ̀ irú ìwọ àfáà tó sọ pé o ò níṣẹ́ o ò rí iṣẹ́ lọ́wọ́ wá kíkọ́ ẹ lódù ifá kó gbé lọ kó lọ́ra kó lọ́ máa fi ṣiṣẹ́ fáwọn ènìyàn iṣẹ́ ṣọ́ọ̀ṣì ayé padà lẹ́sẹ̀kẹsẹ̀ ìsìn á yí padà àwọn èèyàn máa ń bẹ̀ mí pé wọ́n wá ṣọ́ọ̀ṣì mi nù mí ì fọ́mọ ìjọ ah, ẹ dúró sí ṣọ́ọ̀ṣì yín èmi ò fẹ́ ọmọ ìjọ mi ò nídìí ọmọ ìjọ torí pé kí ni gbogbo determination mi lórí ṣọ́ọ̀ṣì ni wípé gbogbo ọmọ ìjọ mi kò ní sí tálákà kankan bẹ̀ ẹ̀sìn odù ifá nìyẹn bíbélì sọ pé ká má ṣe jẹ́ onímọ̀tara ẹni nìkan gbogbo ọmọ ìjọba mi fẹ́ kó máa lo mọ́tò tí wọ́n bá dẹ̀ ti pọ̀ jù mí nílé sí. mo ní tí a bá ti lè kọ́ sọ́ọ̀sì tán tán ti tún sí gbogbo owó tó kù pínpín ni tí a bá ti parí ẹ̀sìn jọ sunday ṣebí ẹ ti lẹ táìsì wọn ní bẹ́ẹ̀ ni ẹ ti kún ilé wọn ní bẹ́ẹ̀ ni sọ́ọ̀sì ti wà ókè wọn ní bẹ́ẹ̀ ni instrument ti wà good order wọn ní bẹ́ẹ̀ ni èlé ló wọlé wọ́n ní owó tó wà nílẹ̀ wọ́n ní five million naira ó yá ẹ pín orí kò jó orí ẹnìkan jẹ́ nìkan lọ owó tí bá gbà ni ọmọ tó kéré jù máa gbà gbogbo wa máa fi inú dídùn sin ọlọ́run kò ní sí pé alàgbà yẹn ló gbà jù orí kò jórí gbogbo alájọ jìyà ṣọ́ọ̀ṣì yẹn gbogbo aná la máa ti jọjọ rọ ẹ̀. determination tèmi nìyẹn ṣùgbọ́n tá a bá ti pọ̀ jù mí ò ní lè ṣe tí oníkàlùkù dúró sí ṣọ́ọ̀ṣì yẹn ẹ̀kọ́ tèmi kọ́ yín ẹ lọ́ máa sọ fún àwọn pásítọ̀ yẹn kọ́ máa kọ́ yín tí nǹkan tí mo bá ń ṣe tí pásítọ̀ yẹn bá ń ṣe tólúkàkú bá ń ṣe everybody máa wà ókè ní ṣọ́ọ̀ṣì yẹn mi ò kí gbà kí pípa ọmọ ìjọ mi yé wọ ni ṣé ẹ jẹ́ wá ṣọ́ọ̀ṣì tó bá ti jẹ́ wá tó bá ti parí ẹ̀sìn kó rí mi that's me that's ọba Solomoni mo wá láti wá múnú gbogbo àgbáyé dùn ni mi ò kí ṣẹlẹ́yàmẹ̀yà ò bá jẹ́ Ghana ò bá jẹ́ kútọ́ ni ò bá jẹ́ fúlàní ò bá jẹ́ haúsá tó bá ti bára wọn lọ́wọ́ adọ́dọ̀ mi tó bá ti wà lágbára mi màá ṣe tó bá ti lágbára màá sọ fún ẹgbẹ́ ẹ ló Mr. Man ìkan tó wá wà mí ò ní mi ò dẹ̀ lé lọ yáwó tí mo fẹ́ sóore mi ò kí yáwó sóore ìkan tí bá ní máa ṣe ìkan tí bá ti ní mi ò ṣe. ìyá Abigail ti lọ pẹ̀lẹ́ o fún oníbèrè yìí ó ti fẹ́ sọ fún oníbèrè pé ohun tí ó ṣe tí ó fi dára fún ọ èyí tí Olódùmarè rán ọ ni ó fẹ́ pati iṣẹ́ tó ń ṣe tó ń dára fún ẹ ló fẹ́ pati yìí tó sọ pé iṣẹ́ yẹn kò ó ti wà lókà jù Ifá kí o má ṣe pati o ẹ̀sìn bàbá yẹn má pàtì o ìyàwó tó dúró tiẹ̀ tó bá ẹ ṣètò ìgbésí ayé ẹ tí ò ní ẹ lára má pàtì o tó gbó sanra ju o ọkùnrin tó ń tọ́jú ẹ má pàtì tó yẹ pé kò kàwé o má pàtì tó yẹ pé ó jẹ́ fọ́gá o má pàtì tó yẹ pé ó jẹ́ mẹkáníìkì o kí o má bàa ṣòfò ìkan ìní rẹ olódùmarè kò ní jẹ́ kí a di èrò ẹ̀yìn o àṣẹ ètùtù iwájú yìí náà ni kí o ṣe kí o kí o sì máa tọ́jú kí o sì máa kí o sì mójútó ifá kó ka odù ifá yẹn dáadáa kó mójútó ifá kì í ṣe pé kó lọ máa wá ọ̀pẹ̀lẹ̀ kiri tó fẹ́ máa dà sílẹ̀ ọ̀bàrà méjì ọ̀sábàrà ẹsẹ̀ kejì ẹsẹ̀ kìíní la kàtọ́ yẹn. adébá fún wọn ọ̀sá ọ̀bàrà ọ̀bàràbá adébá fún wọn ní ìbàràpá lọ́jọ́ tí wọ́n ń sunkún pé àwọn kò lájẹ́ ìlú ìgbòho lélẹ́yìí o àwọn lè rí tajé ṣe ni wọ́n dífá sí wọ́n ní kí wọ́n rú ẹyẹlé mẹ́rin àti ẹgbẹ̀rin ọ̀kẹ́ wọ́n sọ fún wọn pé bàrà ni kí wọ́n máa gbìn ire ajé yóò tó wọn lọ́wọ́ wọ́n ṣe ètùtù yìí bí ọjọ́ ṣe ṣe palẹ̀ bí òjò ṣe ṣe palẹ̀ wọ́n gbin ẹ̀gúsí bàrà bàrà yìí yìí dáradára wọ́n sì rí owó kó níbi ẹ̀gúsí rẹ̀ ijó ni wọ́n ń jó ayọ̀ ni wọ́n ń yọ̀ wọ́n yin awo awo yin ifá ifá yin Elédùmarè wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni babaláwo àwọn sẹnurékifá ọ̀sàbà ọ̀bàràbà ó dífá fún wọn ní ìbàràpá lọ́jọ́ tí wọ́n sunkún pé àwọn kò lájẹ́ ìbàràpá pẹ̀lẹ́ o ọmọ atẹ̀gùn sísowó Sunday Igboho wọn bá wí ọmọ atẹ̀bàrà sọlà hmm. ó dífá tá a kà tán yìí ẹsẹ̀ kejì ọ̀sàbàrà yìí ó ń sọ̀rọ̀ nípa ìlú kan tó pè ní Ìbàràpá wọ́n sunkún pé àwọn ọ̀làjẹ́ nílùú yẹn wọ́n á lọ dín fápé kí làwọn máa ṣe tó máa fi lájẹ́ wọ́n ní kó máa lọ máa wá kó lọ máa gbin ẹ̀gúsí bàrà ìgbà tó ń gbin ẹ̀gúsí bàrà yẹn ó ní owó ó di owó ẹ̀gúsí bàrà yẹn da wọ́n wá ń kó owó lógúnlógún wọ́n ń kówó lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n bẹ̀rẹ̀ sí yin awo awo yin ifá ifá ṣe kíni ifá yin Elédùmarè ta ni ifá èyí sì ṣe Ọ̀rúnmìlà tí ṣe Jésù kristi awo òun ni èmi ọba solomoni fún gbogbo àgbáyé so wàá máa sọ pé a ah, ta ló fẹ́ kú bàbá àgbà wàá sórí ó pọ̀ yàrá yà máa sọ pé òkè o jésù ni o jésù máa sọ pé ọlọ́run ni o bó ṣe tó nìyẹn ọkọ lolórí aya kristi lolórí ìjọ ọ̀rúnmìlà lolórí ìjọ olórí olórí ọ̀rúnmìlà ni elédùmarè mo sì tó nìyẹn irúfẹ́ àwáyèsí tá a bá dá ìjọ Ọ̀rúnmìlà sílẹ̀ tá a bá modernize ẹ̀ tán à á mú experience nínú bíbélì à á mú experience nínú Quran à á mú experience nínú odù ifá àfi gbé ẹ̀sìn wa dúró tó jẹ́ wípé tí mùsùlùmí bá rí inú á dùn láti ṣe tí kìrìsìtẹ́nì bá rí inú á dùn láti ṣe tí àwọn babaláwo ṣẹbọṣẹbọ bá rí bọ́gìbọ̀pẹ́ bá rí wọ́n fẹ́ join torí pé kí ni gbogbo ẹ̀ la nímọ̀ ẹ̀ kì í ṣe nǹkan téèyàn kàn ká odò ifá nìkan tó sọ pé ó fẹ́ dá ẹ̀sìn odò ifá sílẹ̀ no àwọn nǹkan tó ń purọ́ sí nínú bíbélì wàá correct ẹ̀ nínú odò ifá àwọn nǹkan tí wọ́n purọ́ sí nínú koran wàá correct ẹ̀ nínú odò ifá kì í ṣe pé bóyá ẹ̀sìn mùsùlùmí ò da ẹ̀sìn mùsùlùmí da ká bá forí balẹ̀ fọlọ́run respect ní nǹkan tó da ni kàbí kì í ṣe nǹkan tó da ṣùgbọ́n àwọn èèyàn àwọn mùsùlùmí wọ́n sọ ìforíbalẹ̀ di kọ́ bàbàrà wọ́n gbé ìforíbalẹ̀ yẹn lérí ju ọlọ́run fúnra ẹ̀ lọ wọ́n bìlì pé ẹni tó bá ti foríbalẹ̀ yẹn kì í ṣèyàn ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kẹ́ ò rí bẹ́ẹ̀ àwọn kìrìsìtẹ́nì wọ́n bìlìfù wípé tó bá ti ń pe awo kàbí ifá wípé wọn kì í ṣe ènìyàn ẹ̀sìn ọlọ́run rí bẹ́ẹ̀ ìfẹ́ ni ọlọ́run ìsìn tó bá ti ń ṣe tí ò bá ti kó mùsùlùmí kìrìsìtẹ́nì àfa àpapọ̀ kì í ṣẹ̀sìn ẹ̀sìn tó bá ti ń ṣe tí àfa ò lè wá síbẹ̀ tí aláwọ̀ ò lè wá síbẹ̀ tí kìrìsìtẹ́nì ò lè wá síbẹ̀ kì í ṣe ẹ̀sìn ẹ lọ sọ pé ọba Solomoni ló sọ bẹ́ẹ̀ ẹ̀sìn tí ó bá ẹ̀sìn kẹ́sìn tó bá ti ń ṣe tí kìrìsìtẹ́nì ò lè wá síbẹ̀ tí babaláwo ò lè wá tí àfa ò lè wá síbẹ̀ tí babaláwo ò lè wá síbẹ̀ ẹ̀sìn yẹn ò kì í ṣe tọ́lọ́hún ẹ̀sìn tó bá fẹ́ ṣe yẹn gbọ́dọ̀ kó gbogbo àgbáyé pọ̀ anybody tó bá wù ló lè wá síbẹ̀ tó bá ń ṣe ẹ̀sìn yẹn lọ wọ́n lè pe àfáà kó wá wàásù bẹ̀ tó bá ṣe ẹ̀sìn yẹn lọ wọ́n lè pe kìrìsìtẹ́nì kó wá wàásù bẹ̀ tó bá ṣe ẹ̀sìn yẹn lọ wọ́n lè pe olúwa kó wá wàásù bẹ̀ ẹ̀sìn Elédùmarè nìyẹn ẹ̀sìn ìfẹ́ nìyẹn ẹ̀sìn tó bá ṣe ní ìfẹ́ nínú ẹ̀sìn rádaràda ni. tí tó bá pè mí sí program nísọjí ẹ máa gbé odò ifá mi dání máa gbé koran mi dání máa gbé báìbù mi dání ilé ìtọ́lọ̀ bá mú wá ni máa fi sọ̀rọ̀ tí bá ti yọ nínú koran máa yọ ní bíbélì tí bá ti yọ ní bíbélì máa yọ nínú odò ifá ó pé ayé àwọn tí ò yẹ kó yé nǹkan tó bá sọ nínú bíbélì máa wárí nínú odò ifá nǹkan tó bá sọ nínú koran máa wárí nínú odò ifá odò ifá is the headquarter odù ifá ni headquarter gbogbo ìwé mímọ́ ifá ò kì í ṣe ọlọ́run o ok ìfẹ́ ni ọlọ́run yes ìfẹ́ ok ìfẹ́ ifá ìfẹ́ ifá kábíyèsí Elédùmarè ọ̀rọ̀ ọlọ́run yé a. Ah ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yé àìkú ní títí ayé àìkú ní títí ayé àìkú ní títí ayé àìkú ní títí ayé àìkú ní títí ayé ọ̀rọ̀ ọlọ́run yé ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yé àìkú ní títí ayé ìwọ tí o bá ra odù ifá wo ti ṣìnà tí o bá ka àkàn tó wà náà kó yí ẹ wo ti ṣìnà wọ́n máa gbá ẹ títí wọ́n máa fi kú ni wọ́n máa ṣẹrú babaláwo wá ṣẹrú pásítọ̀ wá ṣẹrú àfáà owó tó yẹ kí ìwà tọkọ elvis jẹun babaláwo àtàfáà àti wòlíì ni wọ́n máa gbà ẹ gbọ́ ẹ̀kọ́ tí fáyì kọ́ wa o. òdì fáyì kọ́ wa pé olùfàyè kọ́ wa pé bí a bá fẹ́ ṣe iṣẹ́ kí a máa ṣe wo kí a máa ṣe wo ibi tí ọjà gbé tà. o gbọ́dọ̀ máa wo pé a ibi bí iye ọjà máa tà ń bẹ ibi bí iye ọjà ò ní tà kò sí èdè tó kankan gbogbo yẹn bó gbé nínú igbó wo mọ iye èèyàn tó máa wá síbi inú igbó ni mo ń gbé tí sẹ́wọ́ ẹ bá ti da àwọn èèyàn máa wá ẹ rí ká. ń ṣe ni kí ẹ bèrè iṣẹ́ tí orí ẹni lè ṣe láti iṣẹ́ tí ẹlẹ́dàá ẹ bá yàn ni kó o má sọ pé ẹ ah iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí ṣé mo máa tà ládùúgbò yìí sá no iṣẹ́ wo lẹ́lẹ́dà ẹ̀ yàn ṣé orí yẹn ní bíbélì orí yẹn ní koran iṣẹ́ tí ẹ̀dá ẹ bá yàn ni kò sí béèrè pé iṣẹ́ wo lẹ́dà mi yàn ìdí tó fi ní odò ifá nìyẹn tó bá lọ ka odò ifá wà á mọ àwọn tí àwọn tó dàbí àwọn tí ìtàn ìgbésí ayé ẹ bá ti bá ẹ jọ iṣẹ́ tó bá ṣe ni kò ṣe kàwé ẹni tí ó yan orí àṣelà. ẹni tó yan orí àṣelà. tí ẹni tí ẹni bí ewédú ó yọ títà. tó jẹ́ wípé ewé ewédú náà sọ pé kí ẹ̀dá ẹ̀ máa tà bí ó bá ṣe òwò aṣọ títà. tó bá lọ ṣe òwò aṣọ títà. yóò di olóṣì. ó máa di olóṣì wé ẹ̀yin kẹ gbogbo ilẹ̀ fẹ́ tajà lẹ́kọ̀ọ́ ní balógun nc gbogbo ilẹ̀ fẹ́ ta aṣọ sá alálẹ̀ mọ̀ pé màá dá ẹ ò fẹ́ ta ẹrù ewé ọmọ ẹ ò fẹ́ ta pure water ẹ fẹ́ ta ewédú ẹ fẹ́ ta ta béèrè lọ́wọ́ orí ẹ kó tún di kó máa ṣe business ìkọ́ tẹ́ fi ń jìyà nìyẹn ìkọ́ tẹ́ fi ń jẹ gbèsè nìyẹn kàwé. ìlú tí ìlú tí olè gbin bàrà fi ń ṣe ọlá lẹ́yìn ìlú ìbàràpá tí ifá sọ yìí. ìlú tó wà lẹ́yìn ìbàràpá tó sọ pé àwọn olè tó sọ pé àwọn olè gbin ẹ̀gúsí bàrà wípé ta ló ráyè iṣẹ́ rádaràda iṣẹ́ òórùn yẹn wọ́n wá ń ṣe ẹrú fún ìlú Ìbàràpá. ẹnì kankan ni ó lè jẹ́. ẹnì kankan ló lè jẹ́ o. kì í ṣe pé a lè rí ọgọ́rùn-ún ènìyàn. kò jẹ́ kì í ṣe pé a lè rí ọgọ́rùn-ún ènìyàn o. tàbí igba ènìyàn. tàbí igba ènìyàn. kò kò dín. ẹ́. tàbí igba ènìyàn kò dín. tàbí igba ènìyàn kan gbìn. kí ó la ní ọdún kan. kí ó la lọ́dún kan àyàfi nílẹ̀ ìbàràpá. àyàfi nílẹ̀ ìbàràpá nìkan wọ́n ti ń fi ẹ̀gúsí bàrà là wọ́n fi ń ní owó. ọgbọ́n wo ló eh, fún oníbèrè yẹn tí ìbèrè bá yọ sí kọ́ ẹni tí òdìfà yìí bá yọ sí kí náà ni kò ṣe. ìwọ àgbẹ̀ tí o dá ifá yìí. ìwọ àgbẹ̀ tí òdìfà yìí bá yọ sí. ìrìn ajé wà fún ọ ní oko. ìrìn ajé máa wà fún ẹ lóko. ètùtù yìí ni kí o ṣe. ètùtù yìí ni kó lọ ṣe. kí o sì gbin bàrà ní. wàá wá lọ gbin ẹ̀gúsí bàrà sí oko ẹ wọ́n mọ iye tó ń ta bàrà báyìí tí wọ́n fẹ́ fi bàrà ṣiṣẹ́ fáwọn mo ra bàrà one thousand naira ní etí òkun níbí yìí ládùúgbò mi bí wọn bàrà ayọ̀ kan one thousand mò ń rà mò ń rà tí bá fẹ́ fi ṣiṣẹ́ fáwọn ènìyàn ẹ̀gúsí bàrà ìwọ tó bá jẹ́ àgbẹ̀ tó di fáì bá yọ sí lọ máa gbin ẹ̀gúsí bàrà kò kì í kùtà kò dẹ̀ kì í bàjẹ́ ìwọ tó bá ní owó lọ máa gbin tó bá ti tó bá lọ máa gbin kí lórúkọ kí ní tí mo fi ń lò yìí àbèrè lọ gbin àbèrè torí tó bá tó táìmù àbòyé máa scarce ní Nàìjíríà torí iṣẹ́ tí mo fi abèrè yẹn ṣe yẹn ó ti mi ayé kíní tí mo lò kíní program tí mo ṣe lọ́sàn-án ìjẹta tí mo fi tí mo sọ̀rọ̀ nípa bàrà ẹ mọ àwọn èèyàn tó ti wò ó ni eleven something àbí. bẹ́ẹ̀ni one point eh, eleven. eleven thousand something mo dẹ̀ ti kọ́kọ́ ṣe nǹkan tó yẹ pé àwọn one hundred and twenty one hundred and sixty seven k people ti wò ẹ mọye orílẹ̀-èdè tí mo ti supply ni àwọn èèyàn ti wá láti Amẹ́ríkà wọ́n ti wá kó wọ́n ti wá kó èso bàrà lọ yes èso bàrà mo ní kọ́ lọ fúnra wọn máa ṣe lọ́hùn mo júwe fún wọn ṣe máa ṣe àwọn èèyàn ti wá láti London wọ́n ti wá kó èso bàrà lọ tó bá pẹ́ èso bàrà máa wọ́n ìwọ tó bá mọ̀ pé wo ní ìmọ̀ ẹ̀ tó mọ̀ pé wo níbi gbìn sí lọ gbìn kó pọ̀ táwọn òyìnbó bá ti gẹ́ẹ̀tì kíni tó bá ti gbárèsà sí ẹ̀ wọ́n máa sọ di gold èso kí ló mú sọ nípa ẹ o èso abèrè tó bá mọ̀ pé o ní àǹfààní àti gbìn lọ gbìn tó bá tó àkókò èso bàrà eh, èso abèrè ó máa wọ́n bí ojú lánàá ìgbà tí mo rán wọn lọ sí ìgbà tí mo rán wọn lọ sí èkó pé lọ ra omi ọsàn wá ẹ jọ ìwọ tó bá ń gbọ́ mi tó bá ní ibi tó ti ń ta omi ọsàn òrombo tó bá wọ̀ bọ́ wọ́n tà nílùú ẹ̀ èmi máa ra kẹ́gì mẹ́wàá mo máa ra kẹ́gì ogún bẹ́ẹ̀ ni tó bá tà nílùú ẹ̀ bọ́ mi ò kì í ra ilé tí o máa ti fún sílẹ̀ wàá fún lójú mi ni tó bá wọ̀ pé wo ní bísíǹsì ẹ̀ sílùú ẹ̀ kó contact mi torí iṣẹ́ abèrè tí mo ń supply lóṣù more than two hundred eh, bottle táwọn èèyàn sọ pé wọn ò lè ṣe pé kí n máa bá wọn ṣe èmi máa kó lọ sí lọrin èmi máa kó lọ sí Kaduna èmi máa kó lọ sílẹ̀ Ìbò so ìwọ tó bá mọ̀ pé o ní omi òròyìnbó sí lu ẹ tí ò rẹ́ni ra pé èmi máa wá rà tó bá lè gbé wá tó èmi ò kì í travel ó ní táwọn tí máa travel tó bá lè gbé wá máa fún ẹ lówó mọ́tò tó máa fi gbé débí bọ̀ wá wá fún lójú mi níbí máa fún ẹ ní kọ́ńtrátì yẹn kó wá bá mi máa fún ìwọ tó bá mọ̀ yẹn pé wo ní àìdíà yẹn pé wo ní omi ọsàn wẹ́rẹ́ sílùú ẹ tó ya yẹ̀yẹ́ pèmí tá a bá parẹ́ ẹ̀sìn kí gbé bísínẹ̀sì yẹn fún ẹ kí gbé kọ́ńtàtì yẹn fún ẹ kó máa sí. ìgbà tí mo sọ pé wọ́n lọ ra omi òrò ìbò wá fún mi lẹ́kọ̀ọ́ lánàá tó máa débẹ̀ torí wọ́n máa ó ní èjì tó fi ń fún ojú wọn ló máa ṣe fún kó tó wọ́n máa rọ́ sínú kẹ́ẹ̀gì. wọ́n ní wọ́n ní kò sí ìwọ tó bá ìwọ tó bá ìwọ tó bá fẹ́ ṣe business nsìn lọ́ máa gbin òronbó ọsàn wẹ́rẹ́ yẹn lọ́ máa gbin kódà lọ́ máa gbin abèrè ó ti di ó ti di bilioníà nìyẹn wọ́n mọ etí mọ́ ra ike ọ̀dà kan ike ọ̀dà abèrè kan wọ́n mọ etí mọ́ ra. lọ sọ́jà kó lọ ná ike ọ̀dà abèrè kan kó lọ ná idán tà á. nǹkan tí òkun yín lójú yẹn lówó wà nú ẹ̀ tí yín sáré pé àfẹ́dé táyì òsínwín táyì wèrè tẹ́ ń dè kiri tí wọ́n fi ń dóyún kiri ọ́fíìsì tàdó àyè táyì wèrè wọnú igbó lọ àwọn àwọn bísíǹsì wà ní igbó tó lè ṣe tó máa sọ ẹ́ di olówó gbogbo ẹ̀yin tẹ́ lọ kóra yín jọ sí lóyìnbó tẹ́ lọ fọ ọ̀bọ̀ arúgbó lọ́hùn ẹ padà wá sí nàìjíríà owó tẹ́ rí lọ́hùn ẹ kó wá káwá yá yín lọ́pọ̀ lọ nǹkan tó máa fi owó ṣe tó máa di olówó kì ṣe dandan kẹ́ máa ta mọ́tò kí ló dọ́kẹ́ má takada béèrè pé ẹ bísíǹsì wo lẹ̀ dá ẹ yàn. bísíǹsì kárí mi náà wá kiri tán ti fẹ́ máa wọ táì tán ti fẹ́ máa dìpa wọ́n ṣe é di kàkà wọ́n máa di kòkòkò àwọn ọlọ́mọge wọ́n máa ń tà dí ìrèké ìyẹn náà fọ́nmá sí ó mọ̀ pé inú ìdọ̀tí inú ẹ̀gbin lowó wà ní kò sí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ lè bá àwọn òyìnbó láyé torí pé orí yóò pé apẹpẹ yẹlẹ ń wá kiri àwọn kẹ máa ṣe fine boy kiri ìgboro wọ́n ṣe fine boy kiri oṣù parí òòrùn owó oṣù gbà ó tán kò sí ìkàdó dàbí iṣẹ́ ọwọ́ ènìyàn iṣẹ́ ọwọ́ ẹ wàá mọ ìjọ máa wọlé fún ẹ hand yọwọ béèrè lọ́wọ́ rí ẹsẹ̀ wo lọ ẹ̀dá mi yàn wọ́n sọ pé súnmẹ́ka lọ́ máa ṣe ibẹ̀ ló máa ti lówó wọ́n sọ pé dandan mo fẹ́ ṣiṣẹ́ ẹ̀ mo gbọ́dọ̀ máa de táì mo gbọ́dọ̀ máa kítọ̀pù no máa yẹ kí ségbèsọ ẹ o Fẹ́mi Abat máa yẹ kí ségbèsọ ẹ ìlú Nàìjíríà kò sí èfọ náà o so tó bá yẹ pé kò sí lóyìnbó ẹ ní gbé Nàìjíríà mọ́ àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ bá fẹ́ sọ ẹ máa tí nǹkan tó sọ tó bá yẹ pé ìlú òyìnbó ò sí káyọ̀ pé àwọn ìlú òyìnbó àwọn ará ìlú òyìnbó wá sí Nàìjíríà tí Nàìjíríà bá wá báyìí sẹ́yìn ní gbé Nàìjíríà mọ́ ok ṣé sátẹ́sá fún nàìjíríà yìí báyìí ní solution tí ẹ̀ bá wà túnṣe ta ló fẹ́ báyìí túnṣe tí wọ́n wá láti lo ìbò èsì tó wá dá bísínẹ́sì kí ló wọ́n kíní yẹn bá a bèrè yẹn sílẹ̀ wọ́n mọ̀ yé wọ́n mọ̀ yé àwọn òṣìṣẹ́ tó máa gbà sóko ni ṣé olè ò ní dínkù tẹ́lómi wá tó wá dá bísínẹ́sì bàrà sílẹ̀ ṣé olè ò ní dínkù ẹ máa kóra jọ sílò ìbò tó máa fi pa yín dànù sọ́hùn ilé làbọ̀ sí mi oko tí wọ́n ti padà wá sílé tí wọ́n bá gbé àyè yín wá sílé wọ́n gbòkú yín wá àbí ìlú òyìnbó náà fẹ́ sí sí ni ẹ̀yin tẹ́ wà nílò òyìnbó ẹrù ọpọlọ yín ìlú òyìnbó tẹ́ wà yín kò help yín tó bá di lọ́la àwọn òyìnbó tẹ́ yín wò yín wọ́n máa pa ẹ̀tàn fún yín wọ́n sọ pé everybody kó padà sí ìlú ẹ̀ ìgbà tẹ́ bá ti ba ìlú yín jẹ́ kọ́ níbo lẹ fẹ́ padà sí ẹ ni kọ́ sọ ni sáré sáré dòdò pa ó máa sórí ẹ má torí ẹdẹ bẹ̀dẹ̀ jẹ́ òye mo máa lọ wá orin yẹn jáde tó bá di ọ̀sán òun ni máa play lálẹ́ yìí ẹ má torí ẹdẹ bẹ̀dẹ̀ jẹ́ òye ẹni tó ẹni tó fẹ́ travel tó mú inú ilé tó yàgbẹ́ sí tó tilẹ̀kùn mọ́ tó bá máa padà dé láti tó bá tó bá tó bá lé ẹlẹ́dẹ níbo ló fẹ́ padà sí ọ̀dẹ̀ nígbà tó bá padà sí ẹ̀dẹ̀ ìyá jẹ orí yẹ òórùn tó fi sílẹ̀ wàá padà forí fadọ́ọ̀bù ẹ̀yin ọmọ nàìjíríà ò ní sense especially ẹ̀ tẹ́ wà ní olóyìnbó yẹn gbogbo ẹ̀ tẹ́ wà ní olóyìnbó yẹn ní ọpọlọ kọ́bọ̀ gbogbo yín pátá ni mo ń bá wí àtẹ̀yìn tẹ́ sẹ́ndì owó sí mi àtẹ̀yìn tẹ́ sẹ́ndì owó sí mi orí gbogbo yín orí yóò pé nàìjíríà ò save ẹ̀ fílẹ̀ nígbà yẹn ọ̀hún nìkan gbé sí o gbégbé òkè gbé gbégbé máa ń gbé sájò ni ọ̀hún nìkan gbé sí ẹ̀gbẹ́dọ̀ wá sí nàìjíríà tẹ́ bá wá sí nàìjíríà kì náà bá máa gbé yín ẹ̀ sì rí nàìjíríà safe torí pé kò wá safe yẹn ká wá filẹ̀ bẹ́ẹ̀ kó má safe dandan ni kó jẹ́ pé ìjọba ló máa tún ṣe ẹ̀yin fúnra yẹn lè wá tún ṣe ni ṣé ẹ̀ lè wá tún nàìjíríà ṣe ṣé ẹ̀yin ẹ̀ mọ̀ ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀ mọ̀ kó tó fà tí àwọn bọ́ọ̀sì fi para ni kò síṣẹ́ ni kò síṣẹ́ ló fà ṣé ẹ̀yin fúnra yín tíjọ òkè tíjọba bá sọ pé àwọn sin wípé orí wọn burú ní nàìjíríà ṣé ẹ̀yin fúnra yẹn lè dáwó jọ ni kẹ́ fún àwọn bọ́ọ̀sì ni kẹ́ pa àwọn boys kẹ́ preach fáwọn boys kẹ́ dá group yẹn kílẹ̀ kálẹ̀ pé akọ̀yà fáwọn ọ̀dọ́ ẹ̀yin tẹ́ wàá nílò ìbò kẹ́ dá group yẹn sílẹ̀ pé akọ̀yà fáwọn ọ̀dọ́ pé ẹ̀yin ọ̀dọ́ please we beg you stop all this thing that you are doing okay what do you need we ready to we we ready to settle you down ẹ ò lè ṣe ni ẹ ń sì rí tí ìjọba àbá ṣe sẹ́ẹ̀ lè ṣe fúnra yín ṣé ẹ̀yin tẹ́ wàá nílò ìbò sẹ́ẹ̀ lówó ni èmi wà nílò ẹ̀yin tẹ́ wàá nílò ìbò yẹn tí wọ́n ti tí wọ́n ti rá mọ́ amẹ́ríkà tí àwọn ọmọpọ̀ ọmọ nàìjíríà ni wọ́n tí wọ́n dẹ́ kọ̀ntólù billions of naira àwọn ò sí win nàìjíríà ò safe ẹ jókòó sọ́hùn kẹ́kú sọ́hùn kí gbogbo yín gbà yẹn ẹ sì rí ẹ wá ẹ wá sí ẹ pé àwọn ọ̀dọ́ ẹ pé àwọn boys kí ló dé fi ń jalè kí ló dé fi ń da nàìjíríà rúkò da bẹ́ẹ̀ náà ẹ wo lóyìnbó náà tẹ́fẹ́ jẹ́ ká bàlúwà jẹ́ nínú kí lẹ fẹ́ wọ́n ṣàlàyé kì í ṣe kì í ṣe ẹ wo ẹ̀kọ́ tá a kà nínú ọ̀yẹ̀kú méjì àwọn ọ̀dọ́ ló tún lè ṣe náà àwọn ọ̀dọ́ ló lọ dífá ìgbà tí wọ́n rí pé ìlú ti dàrú táwọn àgbà fi di bàlújẹ́ àwọn ọ̀dọ́ ló pe àwọn jọ gbogbo àwọn sójà gbogbo àwọn boko haram àwọn kìnnà àwọn yúùtù ní gbogbo wọn náà tí yúùtù bá bá yúùtù sọ̀rọ̀ agbọ́ náà. bọ̀ yúùtù tó wọn bá yúùtù sọ̀rọ̀ o gbọ́dọ̀ fún wọn nìkan tó máa jẹ ṣé ń gbọ́ mi youth tó bá máa bá youth sọ̀rọ̀ wẹ́ gbọ́dọ̀ fún wọn ní nǹkan tó máa jẹ ẹ̀yin youth tẹ́ wà ní nàìjíríà gbogbo owó tẹ́ ń ṣe yẹn stop wẹ̀ àwa tá wàá lo òyìnbó a máa kọ́ complain fún yín tẹ́ máa ti máa ṣiṣẹ́ wọ́n á gbọ́ sí yín lẹ́nu ìjọba ò dáa buhari ò dáa òsínbàjò ò dáa yẹn lẹ yẹn kò ní dáa náà ni ẹ máa wá ẹ máa wá ẹ máa jọ tún ṣe ni we will come and do it by ourselves tí ìjọba àbá lè ṣe gbogbo tó bá yẹ pa rí irú èèyàn bíi Sunday Igboho bíi bíi bíi bíi one million ní Nàìjíríà ta ló jẹ́ ìjọba ta ló jẹ́ Buhari ta ló jẹ́ Ọ̀ṣínbàjò irú Sunday Igboho yẹn kárí wọn ní one million irú àwọn yẹn lè tún Nàìjíríà ṣe tó bá ní owó tí a bá rí irú ẹ̀ tó lówó bẹ́ẹ̀ yẹn tó pe àwọn ọ̀dọ́jọ́ wípé ẹ mọye ẹ mọye bọ́ọ̀sì Sunday Igboho ń bọ́ ni ẹ̀sìn nàìjíríà ò safe. ikọ̀ eh, tí wọ́n bá ń sọ ni mo ti sọ láàárọ̀ yẹn lórí ọ̀rọ̀ Sarah Johnson yẹn irú wọn ọ̀run ti sọ kú ìbílẹ̀ pé kí wọ́n máa dá wọn lóhùn mọ́ tó bá yẹ bẹ́ẹ̀ máa ti bu ìpèlú bàbá àtìyá ìyẹn orúfẹ́ sarah johnson yìí sìn tó bá yẹ pé tẹ́lẹ̀ ni máa ti ṣépè sọ bàbá àti ìyá àti jẹgbẹjẹgbẹ ibi tó ti wá bó bá jẹ́ obìnrin màá ní kí òbu ẹ̀ kó jẹrà kó máa ṣe menstruation kó máa dáwọ́ dúró ṣùgbọ́n olúwa sọ pé kí má dẹ̀ta sí àwọn òsínwín èèyàn mọ́ irúfẹ́ ilé yìí ní sí olóburúkú èèyàn ní òsínwín ni bọ̀tọ́ lọ́wọ́ sọ pé kí má bá wọn máa sọ̀rọ̀ ẹ̀ẹ́ so ìdí nìyẹn tó fi rí pé mo kàn ń wò látàárọ̀ tí mo ń lẹ̀ lójú but bá mi gbé bá mi gbé picture jáde bóyá bóyá bóyá reality ni bóyá kẹ òyìnbó ló gbé síbẹ̀ káfẹ́ mi sọ́nà ká lè mọ bí tá a máa ti fún un lọ́fà bàbá ẹ̀ ní ọ̀fà lórí wọ́n sọ̀rọ̀ tó máa tún nàìjíríà sí ó ní bàbá alákó bàbá òun sì ò ní sóríire ikú máa pa ikú máa pa ọmọ ẹ̀ á pa á pa bàbá ẹ̀ á pa ìyá ẹ̀ á pa gbogbo jẹ̀tìjẹ̀tì gbèsè ayé yín ẹ̀ sì rí wọ́n sọ wọ́n sọ nǹkan tó lè tún nàìjíríà ṣe kí ló kan àní àwọn ìjọba ti ya wèrè àwọn mo ní àwọn ìjọba nàìjíríà borí wọn ti burú wípé wọ́n sínwín wípé wọn ò mọ ọkọ tó ń ṣe mọ́ ẹ sọ pé nàìjíríà safe ẹ̀yin ọ̀dọ́ ẹ tún nàìjíríà ṣe fún ara yín tí ìjọba bá sọ pé àwọn ò ṣe ẹ pé ayé jọ kẹfúra yín tún ṣe who is ìjọba bá gbé picture jáde kó lọ wo profile yẹ tó bá ní picture míì síbẹ̀ torí àwọn kan wà tó yẹ pé ọkọ̀ máa gbé picture kan síbẹ̀ tó bá ti fẹ́ sọ̀rọ̀ báyìí wọ́n á gbé picture kan síbẹ̀ ìdí tó bíbélì sọ pé ká máa wádìí gbogbo dájú ká lè mọ ilé tí sò títọ́ mi ò kí sàdédé jà màá rí i pé mo find out wípé ó wà reality kí tó kí tó send iṣẹ́ ṣé picture ẹyọ kan ló wà wà bẹ́ẹ̀ àbí o mọ bó ṣe fi gbègbè jáde. kì í sì dùn. ó lè jẹ́ pé lọ yá picture àwọn ni <laughs> ẹ mọ̀ mo ti sọ ẹ rí picture tó gbé sí wá àti kíní ọ̀sẹ̀ máa hàn bẹ́ẹ̀ yẹn kí ló dé. ó ní bó ṣe ó dẹ̀ ní bẹ́ẹ̀ ṣe gbé tán nílẹ̀ kan tó fẹ́ yẹ. wá àti ọ̀sẹ̀ wá dúdú báyìí <laughs> ẹ rí ẹ rí picture tó gbé sí irú wọn ló máa ń lẹ́nu kí ló tí wọ́n gbé picture ẹ̀ sí kó wọn máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn màá kọ́ bàbá alákú bàbá ẹ lọ́gbọ́n màá kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí bàbá yín àtìyá yóò kọ́ yín yẹn èyí màá kọ́ yín wá láti ta bó bá jẹ́ pé obìnrin wàá bẹ̀rẹ̀ sí simistration ò ní dáwọ́ dúró aràn mi wá kí wá tu nàìjíríà lára ni solution nàìjíríà ni wípé ẹ̀yin ọ̀dọ́ tẹ ní owó lọ́wọ́ ẹ pera yín jọ ẹ yẹ fowó sakọ lórí Facebook mọ owó orí burúkú tẹ ní tẹ fi sakọ tẹ tẹ fi mọ́tò sakọ tẹ no ẹ pé ayé jọ kí ni sọ́yìn sọ̀rọ̀ Nàìjíríà kí ló fàtà àwọn ọ̀dọ́ wa fi para owó ni wọn ò lówó lọ́wọ́ wọn ò ló jẹjẹ. píṣọ mẹ́rin ló wà ń bẹ̀. píṣọ méjì mẹ́ta ló wà ń bẹ̀ bọ̀ ti kẹta yẹn. bẹ́ẹ̀ kẹta yẹn jáde. mẹ́tẹ̀ẹ̀ta tó wà ń bẹ̀. fẹ́ẹ̀kì ni àwọn fake kinní lélẹ̀ tó bá ti rí wọn kò sòrè mọ́ irúfẹ́ àwọn àwọn tó máa ń so ìdí ẹ ti rí wọn ẹ ti rí aṣẹ́wó àwọn eléyìí ò níran kò sí kò sí kọ́tà lè dín pẹ̀lú àmọ́. Mm. tó bá wọn bọ́ fẹ́ bá mi sọ̀rọ̀ dáadáa ìbẹ̀jú lẹ́kí lèmi ń gbé ó ti yé yín wàá wọ mọ́tò láti àjà wàá wá sí ẹlẹ́kọ̀ọ́ tó bá ti dé ẹlẹ́kọ̀ọ́ ẹ́n wàá wá sí folú tó bá ti dé folú wàá bèrè ta ló fẹ́ kó bàbá àgbà wàá wá síwájú mi wàá máa sọ fún mi pé ẹ yọ amẹ́ta hmm. ó yá olú àwọn onímọ̀ mẹ́ta. Mm jẹ́ kó bẹ̀rẹ̀ sí ya wèrè. if you don't make yourself happy nobody will make you happy òsínbàjò ti òsínbàjò ti dàgbà buhari ti dàgbà ọbásanjọ́ ti dàgbà eh, aláàfin ọ̀yọ́ ti dàgbà ẹ fi wọ́n lẹ̀ wọn ò ní pẹ́ kúkọ àwọn yẹn ẹ̀yin ọ̀dọ́ ni kẹ́ pera yín jọ kí ni solution what next ẹ lọ jókòó sí ìlú òyìnbó nàìjíríà ò safe ìlú òyìnbó ló safe tó okay táwọn táwọn aráàlú ìbò bá dìde lónìí pé we don't want to see any black men in our country wetin you want to do ṣebí ẹ mọ̀ wọ́n pé wọ́n ya wèrè gan wípé a ò fẹ́ ṣebí wọ́n ti sọ fún yín ṣebí nígbà tí bẹ nígbà kí lórúkọ ẹ kí lórúkọ ọ Donald Trump ṣebí wọ́n ti sòfin wípé any black Nigeria kò gbọ́dọ̀ wọ America wá mọ́ àbí kò sòfin díẹ̀ díẹ̀ náà máa pòwe fún yín títí wọ́n máa fi bà ayé yín jẹ́ ẹ lọ jókòó sí ìlú onílù ẹ sọ pé nàìjíríà ò safe ẹ jókòó ṣèbí ìlú bàbá yín lẹ́wà yẹn nàìjíríà ò safe kọ́ ẹ wá sílé a máa jọ túnṣe ni ẹ pé àwọn ọ̀dọ́ ẹ pé mítìnì ọ̀dọ́ kì í ṣe mítìnì ìrálì orí burúkú nìkan lẹ́wọ̀n máa sí ẹ̀yin ọ̀dọ́ kílẹ̀ ní ìdíkíló tẹ́ fi ṣe báyìí ẹ stop ẹ̀ wo fẹ́ sọ fún mi pé o mọ̀ o mọ̀ wo fẹ́ sọ fún mi pé o mọ̀ nínú ẹ̀yin tẹ́ wà nílò ìbò ẹ̀ mọ̀ Boko Haram ẹ mọ àwọn nínú àwọn kìnnàpà yìí nínú wọn ọ̀rẹ́ yín ni nínú wọn bọ́dà yín ni nínú wọn sísítà yín ni ẹ pè wọ́n ẹni kò stop ẹ̀ wo wo wo wo ara àwọn àwọn àwọn bọ́ọ̀sì sísè wọ́n ti wọ́ gbòòrò wọ́n ti fọ́ bọ́ǹkì ṣeré tó bá pẹ́ ìwọ fúnra tó wà nílò òyìnbó nílè wá sí nàìjíríà mọ́ gbàtẹ́ bá ti sọ ìlú di ìlú riot ìlú any anybody can do what they like no ìlú tó bá ti ṣe olórí ìlú yẹn máa parun ni a ò ní olórí ní nàìjíríà we don't have president we don't have governor we don't have uh, policemen we don't have soldier olúkàkú ṣe bó ṣe wù ni. all the government you have they are government of their wife. ṣé bó ṣe rí nìyẹn ẹ lọ pé ayéjọ yìí tẹ́wà lókè òkun ẹ lọ bá ṣe meeting kí láà lè ṣe sọ̀rọ̀ nàìjíríà yìí ìgbà tí àwọn ìjọba wa tá ń yàn torí wọn ò pé yìí nọmba one ẹ kọ́kọ́ kánṣu ìbò orí burúkú tó máa ń dì lọ́dọọdún yẹn ẹ kọ́kọ́ kánṣu ẹ̀ràn any any place wọn bá ti fẹ́ dìbò ẹ lọ síbẹ̀ kẹ ba ẹ kẹ bo blast wọn dànù ìbò orí burúkú tó ń dì tí a orí kan gidi tó ń fàyọ̀ ń nọmba two orúkọ orí burúkú tó ń jẹ́ pé òṣèlú yẹn wọ́n máa ṣe yín pa ni ẹ yí padà sí nǹkan míì the word politician is a stupid name ẹ gbọ́dọ̀ lọ yí orúkọ yẹn padà sí nǹkan míì òṣèlú ẹni tí ayé ń ṣe ni ayé máa ma ṣe yín òṣèlú wọ́n máa ṣe ni wọ́n ò ní tún ayé yín ṣe wọ́n máa ṣe yín wọ́n á ṣe yín pa ẹ yí orúkọ òṣèlú yẹn padà sí nǹkan míì ẹ stọ́ọ̀pù ìbò dídì ẹ máa súsì èèyàn sórí ipò ẹ má máa dìbò mọ́ ṣé wọ́n dìbò ṣé wọ́n máa ń dìbò yan lídà ni. ṣé wọ́n máa ń dìbò yan ọba ìlú àwọn dìndìnrín ìwé orí burúkú tẹ́ kàtẹ́ fi ń para yín dànù ìbò tẹ́ ń dì yẹn nọmba one ọlọ́run hètì ẹ̀ nọmba two ẹ fi ń pa ènìyàn. ẹ mọ iye ẹ̀mí tó máa ń ṣòfò tẹ́ bá ń dìbò ni gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lọ́lọ́ máa bèrè jẹ́ kéènì níbo la arákùnrin ẹ wà kéènì ń dá ọlọ́run lóhùn pé ṣé ó fi mí sọ ni ó ní ẹ̀jẹ̀ arákùnrin ẹ ṣe kí ni ó kígbe fún ẹ̀san ẹ̀ sójú kó pa mí lọ ni ọlọ́run sọ pé mi ò ní pa á wọ́n wá di alárìn ká wá di alárìn kiri àtòní sàǹsà wàá wà nínú ayé bẹ́ẹ̀ tí ò sí bọ́ọ̀rọ̀ nàìjíríà ṣe èpè ló máa wà èpè ẹ̀jẹ̀ ló jà wá ẹ̀jẹ̀ ti pọ̀ jù lọ́rùn wa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ wọ́n jẹ́ kí n máa bá tèmi lọ di aago mo fẹ́ lọ sí kábúkábú ilẹ̀ ti mọ́ adé wọn máa kọ̀ntínú láago mẹ́fà alẹ́ èyí tẹ́ wà nílùú ìbò ẹ pera yín jọ kí ọ̀nà wọlé lè gba help àwọn ọmọ nàìjíríà ní kẹ́ bára yín sọ ní kẹ́ máa máa lo tí n bá tó pe anybody kàbí anybody pè mi. tó bá sọ fún mi pé nàìjíríà ò safe màá ní káyìrá padà nínú ẹ̀yìn tẹ́ wàá lò ìbò yìí tí bá tó máa gbọ́ pé nàìjíríà ò safe ṣé ìlò ìbò safe ni ìlò ìbò tó yẹ kó lè di ọ̀la àwọn òyìnbó tẹ̀yìn wò yẹn thirty six wà lórí wọn tó bá fẹ́ ṣe kan ní thirty years wọ́n á ti máa create ẹ̀ sílẹ̀ lẹ́nìí kò sí èdè tó wà láyé tí mi ń pa wọn tó bá fẹ́ ṣe nǹkan thirty years kò yìnbó wọn máa ti máa create ẹ̀ gbogbo nǹkan tó ń sọ fún yín pé ká máa forúkọ sílẹ̀ yẹn wípé ká máa ṣe citizen yẹn ìwé citizen tó máa fún yín tẹ́ máa ń di ọmọ ìlú wọn yẹn ó ní reason gbogbo àwọn tó ń sọ di ọmọ ìlú yẹn pátá ẹ̀yin náà máa lo against àwọn ọmọ nàìjíríà lọ́la ẹ̀yin náà máa rán wá wọ́n wá gbé àṣírí ọmọ nàìjíríà wá sọ́dọ̀ wọn. ẹ̀yin lẹ́mọ́ bá jẹ́ fìjìláńtì ọ̀tá nàìjíríà lọ́jọ́ iwájú ó lè má se generation tiwa yìí ẹ lọ́kọ Elokoro tí mo sọ yìí sílẹ̀ gbogbo ìwé gbèlú tó fún yín trap ni kì í ṣe oore náà ṣe fún yín trap. Ah, ọmọ nàìjíríà lèmi ń mo ti wà ní London wọ́n á fún mi ní ìwé gbèlú pé ní mo ti dọmọ Amẹ́ríkà o. mo ní access láti wá sí nàìjíríà tí bá dẹ̀ wá sí nàìjíríà gbogbo àṣírí tó wà ní nàìjíríà lèmi ní access àti rí kí ló tí ẹ̀yin ọmọ kí ló tí ẹ̀yin nàìjíríà kì í fún àwọn òyìnbó wípé kó dọmọ ìlú yín ẹ̀yin aláìlọ́pọlọ ara galatia òyìnbó mélòó ló ń di ọmọ nàìjíríà thirty six náà lò fún yín kó tún yé yín ó máa pẹ́ ó dìgbà tó bá fẹ́ lo kí ìyẹn kó tó mọ ìtumọ̀ ìwé gbèlú tẹ́ ẹni ọ̀rọ̀ yìí ṣe ló dàbí ọ̀rọ̀ Joseph nígbà tó kó àwọn ọmọ Israẹli lọ sí ilẹ̀ jìbìtì sẹ́wọ̀n pé nígbà tí Joseph wà ń bẹ̀ sẹ́wọ̀n kò ń gbádùn nígbà tí Joseph kú Fáráò tó jẹ kò mọ̀ wọ́n mọ́ ó ní òun dá wọn mọ̀ ó ní gbogbo ọmọ wọn tó bá ti bí tó bá ti jẹ́ ọkùnrin kan máa pa wọ́n dànù ẹ̀yin aláìní ronú ara torí pé ọ̀ka bíbélì ló fà tẹ́fí ṣe wọ́nranwọ̀nran tẹ́ máa gba ìwé gbèlú tẹ́ máa yọ̀ tẹ́ máa yọ̀ wípé ẹ ti ẹ ti wà lamẹ́ríkà amẹ́ríkà rí burúkú tẹ́ wà ẹ ti ẹ èmi tó sọ pé mi ò lọ sí amẹ́ríkà o rò pé wọ́n mọ mo ní mo ti lo hundred years láyé lákọ̀ọ́kọ́ mo lò hundred lẹ́ẹ̀kejì kò sí ìlú tí mi mọ ìtàn ẹ̀ kí ni fẹ́ lọ sí amẹ́ríkà wọ́n máa bá mi àwọn tí amẹ́ríkà máa bá mi ní nàìjíríà ni ti lọ́dọ̀ nàìjíríà ni máa kó sí. ẹ ò mọ̀ mí ló fà tẹ́ fi ń ṣe gbogbo wèrè tẹ́ ń ṣe yìí ẹ ò dá mi mọ̀ ìgbà tí mi ò lówó báwo lẹ ti fẹ́ dá mi mọ̀ ẹ lè mọ̀ mí ó kún díẹ̀ má bá mọ̀ mí létà. ìwé pẹ̀lú tó fún yín ṣe trap. owó kẹlẹ̀ yín sunkún gbà lẹ́ni ẹni tó ti pè mí báyìí lọ́sẹ̀ yìí alàgbà nǹkan tí mo lè ṣe tí mo lè fi gba ìwé mi àwọn òpè ee eh, ele àwọn eléyìí gba ẹkú wọn dẹ̀ yíyọ ah, àbájá tí bíbélì fi sọ bíbélì sọ wípé ọ̀nà kan wà tó dáa lójú ọmọ ènìyàn ó ní òpin rẹ̀ kí ló pé ó ní ikú ẹlọ ẹlọ ìlú tí bàbá ẹ ò sí tí wọn bí ẹ sí o lọ ń jẹ ọmọ nílùú yẹn o dẹ̀ yíyọ ẹrú ni ẹ níbẹ̀ ẹrú. àkànnípa ah, lè rírù mi bí wọ́n mílíọ̀nù ní nàìjíríà bá máa dáa iye bóyá iye yẹn á lè sí bọ́tí kọ́tí mo dá nìkan sọ ẹ́ sì kò lè ní mílì lójú yín ẹ máa wo pé bọ̀bọ̀ ti ya wèrè bọ̀bọ̀ yìí ní tírètì ni bọ̀bọ̀ yìí ò kàwé ló bá tó fi sọ gbogbo tó ń sọ yìí bọ̀bọ̀ yìí ò lówó rí kò gbádùn rí kánípò ti lówó rí kò ní máa sọ kó tó sọ mo lówó ju bàbá ẹ lọ mo lówó ju ìyá ẹ lọ kò sí ìkan tí kò sí ìgbádùn tó ń gbádùn láyé tí mi ò tí gbá rí. àwa gbàdìsàsà ayé ni ká tó mọ nǹkan tó pè láyé àwọn òyìnbó orí wọn lọ́pọ̀lọpọ̀ ẹ̀kún sí tó bá fẹ́ ṣe oko thirty years wọ́n ti máa process ẹ̀ lẹ́nìí. so God bless you ma God bless you sir go and think about what I'm saying go and think about what I'm saying don't leave everything for government government cannot do anything again because they don't have any knowledge to do anything they don't understand themselves again God, your government does not understand anything again Buhari have died to a Buhari ti kú Ọ̀ṣínbàjò ti kú eh, òkú alààyè ni wọ́n kọ́ rìn ṣé Buhari ti kọjá sẹ́fìtì ó ti kú náà Buhari is using expiry date Buhari is using ó ti kú ó ti padà jẹ ọmọdé Ọ̀ṣínbàjò ti kú Ọbásanjọ́ ti kú Adébóyè ti kú eh, oh, eh, kí lórúkọ ẹ̀. Oyèdèpọ̀ ti kú wọ́n ti lo overdose ẹni tó bá ti pé seventy years ò jẹ́ èèyàn mọ́ ọjọ́ tọ́lọ̀ fún wa seventy tó bá ti pé seventy o ti padà sọ́run expiry date o ti expire. wọ́n bá ti tún bí yín re kẹ́ fi seventy years kẹ́ tó lọ fi jẹ president ní. Ni twenty twenty three inú ìyà ni gbogbo yín máa kú sí NCA rì. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ̀yin obìnrin ẹ padà lọ wo fídíò yẹn ẹ máa gbọ́ ọkọ méje tí irú ọkùnrin mẹ́jọ tí ọkùnrin obìnrin gbọdọ̀ fẹ́ tó bá fẹ́ wà ní problem. ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó ẹ kóra yín jọ kẹ́ fúnra ẹ wá tún nàìjíríà sí ẹ má sá fún wàhálà nàìjíríà tẹ́ bá sá fún wa ẹni tó bá fẹ́ kú kò lè jẹ ìdílé bàbá ẹ o tẹ́ bá fọwọ́ sí júwe ilé bàbá yín at the end of the day ẹ má jìyà ẹ tẹ́ ẹ bá jìyà ọmọ yín má jìyà ẹ bẹ́ẹ̀ ni tí wọ́n bá kú ọmọ ẹ ó ń bọ̀ wá nàìjíríà tí wọ́n bá sọ pé nàìjíríà ọ̀dà tó sá lọ tí o bá kú ọmọ ẹ̀ sì ń bọ̀ ní nàìjíríà ẹ má torí ẹdẹ bẹ̀dẹ̀ jẹ́ òwe eh. ẹ má torí ẹdẹ bẹ̀dẹ̀ jẹ́ òwa ah. òṣùpá kìlọ̀ fún yín jàkí àgbàlagbà oyè ó bá yín sọ̀rọ̀ ọmọ mi ni o tó bá wùnyín kẹ gbọ́ tó bá wùnyín kẹ má gbọ́ ẹ̀yin lẹ́dẹ̀ mà so òye púpọ̀ ní àwọn ni pé kábìrin lọ́ka pa òfin rẹ̀ mọ́ èrè mi bọ̀ kankan láti san fẹ́ni bọ̀dì gẹ́gẹ́ bí sọ́wọ́ rẹ̀ ìbá ṣe rere ìbá ṣe gbẹ tó bá létí kó gbọ́ ọ̀kọ́ tẹ̀mí sọ so orúkọ tèmi lẹ́ẹ̀kọ́ sínú adélànà adékúnlé solomon aka eh, ta ló fẹ́ kú bàbá àgbà one before but now King Solomon for all nations whether you like it or not ọba Solomon fún gbogbo àgbáyé ìbáà jẹ́ ìjọba ni ẹ o ìbáà jẹ́ sójà ni ẹ o ìbáà jẹ́ ọlọ́pàá ni ẹ o ìbáà jẹ́ ọba ni ẹ o ìbáà jẹ́ pásítọ̀ ìbáà jẹ́ wòlíì ìbáà jẹ́ àfa àmọ́ balẹ̀ gbogbo yín lórí bẹ́ẹ̀ ni bye for now.